Mi ò ní bá wọn kọ̀nà. ní báwọn gbọ̀nà ẹ̀ burú láyé ọ̀nà ẹ̀ burú ẹ̀ burú ọ̀nà ẹ̀ burú ọ̀ẹ́ èmi ò ní báwọn gbọ̀nà dododododo dodo ẹkẹni kílẹsẹ kílẹsẹ wà báyìí yà wà báyìí kílẹsẹ ẹ wà á mi nà. ẹwà tẹ ẹran mi tẹ níbi kìlọ̀ ra wa bí mo ṣe ń bọ̀ mo rán ọlọ́pàá tó ń rage mo ń sáré ní ẹkìn yẹn escape mi mo bá dẹ́wà dà sí lára ó kò bẹ̀rẹ̀ sí lé mi ni. ẹwà tí mo rẹ lọ́dà sí lára tí gàrí ti wúnú lé. ẹ̀gbọ́n kí ló kàn pẹ̀lú pé ẹwà tẹ́lẹ̀ fẹ́ tẹ́lẹ̀ fẹ́ jẹ kí ló kàn mí èyí mo kọ́ bá yín ni. ṣé wọ́n ti jàmúlẹ̀ láàárọ̀ ìṣòro tó jáde ni kẹ́kẹ́kẹ́kẹ́ gbọ́dọ̀ ọ̀ ọ̀ ọ̀ jíjà o èrè tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kò lè sọ́ọ́rí from him tẹ́yìn olè bàjá ni pé ó ṣe dàgbà fún kò lè sọ fún sọ́ọ́rí lókàn pẹ̀lú ọlọ́pàá ni olómọ̀ nǹkan tó ṣe náà. o oh, tí bá tilẹ̀ fẹ́ ṣe bàjá ni. Ah! ẹ̀gbọ́n ẹ máa ń rànwọ́ máa ń nà déjọ àjẹ́ ni ẹ̀yìn kọ́ ẹni kó máa bọ̀. mo ní ìrìnàjò lórí mo ṣe sọ́ọ̀rì ọ̀gbẹ́ni tí bá gba ẹnu tí máa ń ṣe eréta máa

tó jẹ́ kí n di ẹlẹ́lẹ́yà láàrin agboolé nígbà tí gbogbo ayé bá rí owó ọdẹ san tó rí owó agbálẹ̀ san tó jẹ́mi nìkan náà ni máa ń kù sẹ́yìn ṣùgbọ́n tó ló wà ń bẹ̀ fún mi gbogbo ìgbà àṣírí mi ò tú àṣírí tiẹ̀ náà wà ní tu èmi ni màá wá sapá mi màá wá tiraka màá rí dájú wípé mo tètè rí owó ọ̀hún kí n san kí n má bàa tún dójú tì wọ́n wàhálì bá ti ṣe wàhálà náà fi gbà gbogbo bá ṣe ń fẹ́ kọ́kọ́ ẹni ló máa rí àwọn òbí àwa jèrè. aláfàtìyà bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin rahman rahim maliki yamidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina sirata mustaqim sirata lasina amsa alayhim ghayril maghdubi alayhim ọlọ́run á máa wà pẹ̀lú ẹ. bọ̀dé ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ irú òró nìbọn. kọ̀ọ̀kan ni ó gbé wa wá rí ẹ̀ sàn. èmi náà ló mú oorun dọ́kọ̀ yẹn. dájú ọ̀tàwá rí ẹ̀ fún àwa olùṣẹ́ kan adẹ̀ ń ṣe lọ́ọ́ dẹ̀ ń gbóná lọ́ọ́ dẹ́ pé ó ti ń lọ sí final stage nígbà tí máa rí gbẹmu yẹn bí connection ti tún wọn yìí. ẹ tó fún yín ní connection ilé tẹ̀ ń kọ́ yẹn ó cut off. ọ̀dàdì oh, àkọlé. Ah, ilé kọ́lẹ̀ ṣá iṣẹ́ mo rò bí ẹgbàá iṣẹ́ ilé ni má bínú ẹ o mo ti gbàgbé oko ríro tẹ gbà àgbàro tẹ gbà rí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ ni connection ẹ̀ ṣáà dé wo. ah dadi mama roko graduate ni mi nínú ọ̀rọ̀ mi lọ sí school. dadi jana ẹ jana sa àwọn roko lóòótọ́ àwọn rọ́dọ́ yẹn ó dẹ̀ kú díẹ̀ connection yẹn wọlé tán ló bá tán. ṣé magan tó ń tà ń sọ̀rọ̀ yìí owó yẹn pọ̀ gan tó jẹ́ pé tàbá owó ìgbà àmọ́ bí táṣí kẹ́kẹ́ kọ́ mù gangan lélẹ̀ kẹ́yìn kọ́ wọlé ń sìn kẹ́kọ̀ fún wa lówó tá a máa lọ fi san connection yẹn padà. ẹ ẹ ní rí ẹ má wá arú owó bẹ́ẹ̀ wá sí ọ̀dọ̀ tèmi mọ́ láéláé irú pálapàla wo ni yẹn iṣẹ́ nìjẹ́ ìdí yẹn ẹ ẹ̀yin sọ̀rọ̀ mẹ́gà bí mága àbí mẹ́gà ti tilẹ̀ máa tó rí ẹ ẹ ti rí mága ọ̀bọ́jọ́ nìyẹn o mú gàn àbí tẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ẹ ṣe àpáwọn gàn pákàn kó wọn máa kó bọ̀ fún yín ni ẹ̀yin aláìníṣẹ́ lápá yìí ẹ wo kò sí excuse pé nítorí ẹ̀rí ṣẹ́ṣe lẹ ṣe ṣe ṣe yahoo àbí kílẹ̀ ń bá káàkiri kéṣe ẹ má nítorí ẹ̀rí ṣẹ́ṣe ó wù yín láti ya bàrà rìn sọ́nà tọ́nà ni nítorí pé àìmọye àwọn ẹgbẹ́ yín tó hàn iṣẹ́ ìjọba ṣe tí wọ́n dẹ̀ tiraka láti fi ọwọ́ ara wọn ṣàwọn kọ́kọ́. àwítà aláìwé a sọ fún wọn pé kò lọ roko olóòlè roko ó mì pé ò lè ṣe iṣẹ́ àgbẹ̀ kọ́lá ní pé wájú mi ó darí ẹ̀ka yé bá mi sọ rádaràda. ẹ̀dí a máa sanjọ́ sá. ẹ gbọ́dọ̀ mi tọrọ ọjọ́ lọ́wọ́ yìí ẹ̀kúrà See, let me ask this question. Kí ni wọ́n kò máa permanent solution sí or piracy piracy piracy all the time? because ojoojúmọ́ làwọn tó ń ṣe film. wọ́n máa ní ah, àwọn lọ yáwó àwọn gba loan eh, àwọn lọ gba owó ní film corporation eh, àwọn gba owó ní ibì kan àwọn ṣe bá àwọn ṣàwọn àwọn ya fíìmù eh, ìgbà tó máa jáde àwọn tó ń parí tẹ̀ wọ́n jẹ́ káwọn jèrè hmm. kí ló máa kí ló máa jẹ́ solution àbí wọ́n ṣe wọ́n máa gbé láàkàn lọ lọ́nà yẹn. BJ thank you so much for this question so this is the first time ti ma ever ní opportunity láti answer question by So wọn mú the practitioners case one ti di case. In, monkey they walk, babu they chop understand it's just a pity but the truth is this kò sí bó ṣe lè eradicate piracy it can only be checked how if the government intervenes The government will bá intervene into issue piracy One check ẹ my brother my girlfriend. and at the same time this same government tó yẹ kó help our people the last time tí mo kà nínú pépà mo gbọ́ pé ó tètè wọ ọkàn àwọn government officials kan láti ilé complain and what the government officials told them was that they generate more revenue in some of these markets tó mọ̀ pé paris ti ń go on why it's absurd it's so sad you understand so are they now saying that these people the movie practitioner tó jẹ́ image maker country so that whatever it is they present to the outside world the outside world might believe they can protect them tí àwọn movie actors méjì tó bá decide láti gbé ìlú yìí bad ó bad ni tí àwọn movie practitioners yìí ń sèyí tó bá bẹ̀rẹ̀ sí máa mẹ́ra wọn lóògùn tó ń ju bomb síra wọn tó ń para wọn everybody out there will believe that's what's happening in this country so why tí wọ́n lè fi protect wọn it is just too sad that some of these people at the end of affair don't know what they are doing. see i know of a man in the us tẹ́pẹ́ gbogbo àwọn family ẹ̀ pátápátá fíìmù yorùbá tó ń wò òun ló fi yorùbá òun dáṣà àti ṣe yorùbá oníkálukú sí pé òun rí fíìmù wò ó láwọn ohun tí wọn gbàgbé áfíríkà. we are talking of one in america some of these government officials tí wọn ṣe everything nípa piracy after the whole stress of the day is that they watch movies or they listen to music because of the past around here so why can't they help these people. nǹkan tẹ̀mí yóò pẹ́ ẹ̀kọ́ ṣe ni pé tẹ́lẹ̀ bá fi ní page yẹn máa wọ̀ ọ̀dà lónìí in as much government tí gọ́ọ̀mẹ̀ntì ò tí gọ́ọ̀mẹ̀ntì bá treat medical doctors dáadáa kí ló máa ń ṣe strike wọ́n fẹ́ strike ni bẹ́ẹ̀ few makers should go strike. gọ́ọ̀mẹ̀ntì fi máa kọ́ gọ́ọ̀mẹ̀ntì fi máa yẹ kátẹ́ yẹn nípa God bless you that day BJP come say God bless you bẹ́ẹ̀ kọ́ ti strike èmi wọ́n tọ̀ bẹ́ẹ̀ kọ́ this strike yẹn kó jẹ́ definite strike àwọn obìnrin kọ́ ló wá ṣe kí wọ́n lè wá ṣẹlẹ̀ ah! nígbà yẹn tọ́wọ̀ yóò máa rí fíìmù wọlé wàá wàá wà ní gọ́ọ̀mẹ̀ntì àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn o ó máa lè kọ́ ọ́ ọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ tẹ̀ lánàá ní. àbọ̀ àmì Anybody leave? Anybody leave? No one does. Anybody leave? Who will answer? Can I share fire? Oh, they did that. No, no, not at all. Oh, okay. Dreaded. See, listen. You see, because I want to open my height for Mama. The one. Okay. Ah, ó dẹ̀ ń lọ òun bọ̀ òun lọ òun bọ̀ ń sún ẹ̀ tó yẹ kọ́ àwa ti mọ̀ bó ti wà lẹ́rù kan nìyẹn ṣe bóyá nǹkan tó sọ tẹ́lẹ̀ àṣẹ tó yára ju torí olùṣọ́ afẹ́ gbé jẹ listen ká ní ẹ̀yìn ń sìn lọ ní jù wá lọ so ẹ̀ ní ró pẹ̀lú wa. àwọn àṣà àrà kò rí bẹ́ẹ̀ sàrò kó tó ṣẹlẹ̀ pé come on come on yóò jẹ àwọn tó rí ikán gbogbo wa òkè efra ó kí wọ́n kó fún ní owó ọwọ́ tẹ àdẹ́pìn wọ́lẹ̀ ti mo ti ń bọ̀ ní òkè òkè òkè náà. ṣé ìṣe tó ní owó tí mo ṣe wá lélẹ̀ mo wá ètò ìṣúná máa ṣe báyìí kan náà tó ní owó tí mo ṣe wá tí mo jókòó síbi báyìí ó lè ń tojú mi ò kó okùn ó kó okùn ó pé kí nìyẹn náà. ẹ̀rọ náà ló ń ṣe ẹ̀dẹ̀ wájà. ẹ̀wọ̀n gbọ́dá sí ẹ kò lè yé mi kò lè yé mi òkú ẹ̀ mọ iye tí mo ní ìdìnnà it's okay ó lè yé mi nǹkan kan ṣì wà lọ́wọ́ èmi ah, it's okay èló ló wà lọ́wọ́ yìí. ẹ ṣe lọ́wọ́ rẹ̀ dúró dúró rẹ̀ máìkì lọ́sẹ̀ fún dúró rẹ̀ dúró rẹ̀. kí ló ṣe nà ọ́ àìtúnṣe yẹn ò dáa wọn kò tẹ embarrass ọmọ ẹgbẹ́ yẹn kò dáa nà seriously seriously ah, kò dáa no no no no listen ìlú lówó tó need owó ṣe wà lọ́wọ́ èmi náà nà. ẹ ẹ tó wà lọ́wọ́ mi owó wà lọ́wọ́ mi adẹ máa pín yẹn it's simple. èrò kò lè tó kò lè tó ẹ̀ mọye tí mo need àwọn owó tí mo need pọ̀. mo ti wọ́. ṣètò sí nínú fóònù ṣùgbọ́n àwọn mẹ́rin la jókòó. three four bóyá wà tó wà. ayé tí mo wá mo fẹ́ jẹun sókè o pákéjì ló láyé mo fẹ́ ṣiṣẹ́ lówó kì í ṣe níṣẹ́ ń jẹ́ íńtánẹ́ẹ̀tì lọ́mọ ẹni ló bọ́mọ jẹ́ ọlọ́run ọba èmi náà fẹ́ wá rẹ́ǹjì o Dangote ò lè rí méjì na bẹ́ẹ̀ gàdé bẹ́ẹ̀ gan. Hey guys, báwo ni? Ìjọ. Ah, ṣé o pa? báwo lè lọ. Eh, àwọn náà ṣe jáde ẹsẹ̀ ni àwọn àti girlfriend náà wọ́n ṣe lọ bọ́lájì náà kọ́ mọ̀ ọ̀bá ń lé nsìn nígbà tí mo dé. ẹ̀wọ́n ṣe jáde ẹsẹ̀ náà àti bẹ́fẹ̀ lọ. wọ́n àti bẹ́fẹ̀ lọ. ok kò sí problem. ok ayé dáì fún lọ́ọ̀bì kan ni mo dàrọ́ ti gbà mo ní kí n fún ìfẹ́ mi ṣayé. bro rajida rajida you too sure mi ò ní bá bọ̀nà ẹ̀ láyé. mo ti bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ mo ti bẹ́lẹ́dà mi pinnu. wáyé tí mo wá mi ò ní ṣe kọ́nà gbà ó bọ́nà mi bá tilẹ̀ jìnnà bó pẹ́ bóyá máa débẹ̀ dandan ọ̀nà tó tán lèmi yá bá wọn rẹ̀. people still want to have one of my ọ̀kadà now. ló ṣe nà. ọ̀nà ẹ̀ burú. wákìjì máa wò ká gun ọ̀kadà tó bá alájà afẹ́ lọ gbowó ṣùgbọ́n pé tí alájà bá ra ní ọ̀kadà kálájà bá ní plan fẹ́ fọ́ ní hundred thousand tẹ́lẹ̀ ó lè fún ten k tọ́wọ́ ọ̀kadà ọ̀kadà lágùn wa gbàgbà ní àní level mo like ẹ o pákéjì pákéjì ee ìwọ màlọ́ màlọ́ go go abeg. sorry uh, sorry go. Frank tó dẹ̀ mọ iye tó wà lọ́wọ́ wa listen, we need to cut our cloth according to the cloth we ah. have. Exactly what I want us to do. Oh. Big boys, you are men. Guy, pick up, wake up now. What's this? Ah, cool down. Let me handle this. Uh, eh, car blown boy. Yo, una oh, la yo fini. Yo, yo, yo, yo. Don't do yo. I don't do yo. I don't do yo. Yo, yo. I don't do yo. All my child, I know. What? Yo, what's up? Hey, hey, alaye. Báwo ni jèrè? Ṣé wàá okay? À ń ṣe yọ̀ ẹ máa gbé adébítà lọ. Ẹ jọ olúwẹ̀lẹ̀ là ń lọ olúwẹ̀lẹ̀ estate. Ah, kí ló dé àwọn méjì ni nàǹgbà tá à ń ṣe márùn. èwo ni dọ́là àwọn tí gbogbo yín ṣàǹpariwo káàkiri náà tí o ṣẹ̀rọ mọ́tò ń sìn ní àbẹ̀wò ni dọ́là àwọn two thousand àwa ní o. Ah, eh? Eh, two five right two five No. ní èsì Frank Frank èsì nítorí fuel bullshit a manager jalo no kò ní èsì kò ní my kò mọ̀ pé engine is sharp engine is sharp right the engine is sharp right sharp right yeah. hundred naira. èmi àti ẹ two thousand. ah, ah, ah yọ yọ. ṣùgbọ́n àwọn àti ẹ̀jọ́ ní fine. ìjẹ́ relax relax Hey, yo, bro. kí ni tuma yóò yóò yóò jẹ́ àìsàn yẹn ṣé ọmọ yóò là níyì ni àbí òun ni kó mi pé lèmi fẹ́. na listen up bro listen up gbọ́ mi dada. o get ìwọ náà ló sọ pé epo ti wọ́n dọ́là ti lọ sókè o yà stand láfi fún ẹ two thousand wò ta ṣe ń sweat man. mo sọ fún ike tó wọlé pé ọkọ mi ò léèsì ẹ tẹ̀ pé kò sí wàhálà ẹni tí ó ń jìn dà mo lè ń jìn dà. sọ ma pé sweat wa yìí ọdún ah! five hundred tó wà lórí owó yẹn. that is that, that is it. sweat wa no five hundred ni sweat wa. Ah, kí ló ṣe ṣòro kí cab wà ní country yìí kó wà ní ac. the first time ní country ti ma ní cab tí ò ní ac. tí ò ní ac. ẹ lọ bọ́ọ̀lù ìjẹ́ òkè ò bá wa fa náà. o sọ do you know what do you know what do you know what gbé wa padà gbé wa padà àlọ́mọ fọlọ́ wa fọlọ́ wa gbé wa padà. ẹ gbọ́ mi pé ọ̀ya gbé wa ọ̀ya gbé wa padà gbé wa padà. yọ mi lè gbé padà gbé wa padà gbó mi báyìí. gbó mi báyìí. kí ló ṣe é gba wọ́jọ́ yóò bá gbọ́ àwọn máa bá tiwa lọ ni. àwọn ọwọ́ kò ní kò ní èsì. mo ti ṣe ń làgùn náà. ẹ wo èsì mẹ́jọ ló wà lẹ́wà. àǹfààní mi o wọ́n èsì tèmi ọlọ́run o. ẹ ti rí ọlọ́run ó dáa ọlọ́run ó dáa. ẹyin èèyàn ti bá ń tọ́jú ọlọ́run àwọn èèyàn bára wọn sọ̀rọ̀ lọ́pọ̀ náà kí lọ́kọ́ ọlọ́run náà rọ̀ tó wà lẹ́yìn ọlọ́run jẹ́ kọ́lọ́run dáa ọlọ́run dáa ọlọ́run dáa ọlọ́run dáa ṣé ọlọ́run dáa ọgbọ́n náà ti báyìí fún àti báyìí. gbogbo ẹ̀rọ ọlọ́run mọ̀ ipa àwọn ọ̀sùn. owó máa jáde ní sinwó owó owó rẹpẹtẹ ìwé létí àfáàǹsọ àbúrò ìgbẹ́rẹ́ ìgbà. ẹ báwo ni. yẹ ẹ kásán jọ̀wọ́ bá a sọ fọlájà pé a ti wà ń ta. alájò sí ilé. yẹ. fara balẹ̀ alájò sí ilé. alájò sí ilé. ibo lọ. wọ́n ti lọ sí patí ọ̀rẹ́ wọn hey alájà lọ fi ìlú ní pátá alájà lọ fi alájà ni sọ fún mi o alájà invite mi gbé ní pátá alájà lọ fi àmàdé bẹ jọ o ṣe ìwọ o ṣe o ṣe gan o ṣe gan àmàdé pàtí yẹn ní sí sí sí já lọ owó jẹ́ ká fi gbogbo owó tó wà lọ́wọ́ àwọn jẹ́ ká fi gbé ká torí ọba pákéjì tó ń ṣe. ma. sọ̀rọ̀ báyìí náà mo gbàgbé ni náà ẹ bọ̀ kò tí ì late náà tábà lọ bọ́ọ̀lù ọjà ní pàtí yẹn a máa gbowó àtúgbóúnjẹ àtúgbẹ́dẹ́kẹ̀wé lọ́lé. báwo ṣe máa lọ pàtí náà máa tọrọ oúnjẹ kí lóò ṣe fẹ́ délé sí sọ àmà rẹ̀ ṣẹ̀délé ni Frank. ìyá ọlọ́run jẹ́ ìpínlẹ̀ àpọ́lọ́ máa dáa fún ẹ̀ frank àtọ́jọ́ tẹ́mi àtẹ́jọ́ ṣe mo mo mo bínú mo bínú kọ́ wọn lọ tún ṣé wọn lọ ti di cab driver ni cab driver lọ pọlọ wọn lọ tún pọlọ kí ló dé. ọlọ́jà ìṣe dáadáa o ẹ̀gbọ́n ọmọ rẹ̀ káàkiri náà ìṣe dáadáa o. Bọ́lájí iwájú pàtí ẹ̀ náà lọ́ba jẹ́ àyàwó lè ka jẹun. so kí ni kí ni sìn kí ni sìn tó lọ tó ń bọ̀ bí swinging pendulum ẹ kí gbogbo ẹsẹ̀ àbí ọkọ ló dá àwọn ọkọ tó ṣẹlẹ̀ sílẹ̀ àbí ìwọ ọkọ ló ní gbogbo olóró ní ká fi gbogbo wọn tún àná wà ká fi gbé káàdì lọ sọ́dọ̀ alájà o sọ bẹ́ẹ̀ ni pé o ti da eré tó pàlájà máa wà ń bẹ̀ àrẹ agbọ́dọ̀ alájà àbálájà ẹ eh? ok àti lọ bèrè owó tó ní káàpù tó ń sọ kí la fẹ́ fi jẹun kí ni kọ́ta fẹ́ fi jẹun irú ká fẹ́ gbó gàyí lásán kò sí owó tá a máa fi rà mo lè lọ o rẹ kí n gbọ́ okùn kan okùn máa ń ṣe nǹkan mílíọ̀nù lẹ́nu pé ìwọ ojú ọ̀tá ń ṣe olùgbèsè ayé alájà ó ti ó ti sátẹ̀ bọ́lájà máa wà ní ẹ eh? ó ní èsì kí la fẹ́ jẹ. bàbá bàbá ìwà ìfòfin sọ̀rọ̀ báyìí àṣìṣe ṣé mo ní ká má bàlájà lónìí ààrẹ mi ní kálájà lọ pàtì òun sọ̀rọ̀ jẹ́ sí mo sọ fẹ́ kalọ sí pàtì kalọ bàlájà ni káyipàdé pàtì ẹ̀ ló sọ para jẹun àmọ́ àtúntò alájà máa tún gbowó àtúntò tẹ̀lé ìwà mọ́wálé òun kàwá lọ òun wá sọ̀rọ̀ òun wá sọ̀rọ̀ òun bí èmi. èrò òun wá má sọ̀rọ̀ ẹ̀ má sọ bó ṣe ọ̀pá máa jẹun alájà fẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń ṣe lọ́wọ́ báyìí bọ́lá wọn náà fún àbójú lọ́wọ́ ni owó orí ẹ̀ máa ó sì lórí ni ó máa kọ́ wọn máa kù tábà ẹ̀ tábà máa jẹ tábà jẹ ńkọ́ yàyà máa jọ̀rọ̀ méjì nìyẹn owó bá wà síbi tọ̀ ìbáyìí jẹ́kàlá jẹ́ àmàjọ fún àyìn ṣèbí patí lọ pẹ̀tẹ́ bá jókòó àlọ́ sùn ìyá sẹ́kọ̀ọ́ máa fún wa lóúnjẹ ṣèbí patí la wà wọ́n wọ́n wọ́n tọ̀ báyìí ẹ gbogbo mi ò mi ò láìpẹ́ rárá ẹ tọ̀ wọ́n lè máa bèèrè káyọ̀ ti lọ tó dà lájà sí pé àwọn ògbà tọ́kí máa tọ̀ sọ̀kọ́ lélẹ̀ wọ́n á tọ́ pé inú inú inú pọ́n inú pọ́n ṣé bí ṣé ti jẹun ni àwọn òògùn kẹsàn-án kà ṣe ni ṣùgbọ́n tó ṣe àfẹ́ẹ̀tì mi ni mi láti nǹkan báyìí wàá lè máa gbé mi gbogbo gbà. ọ̀dà mi rí nísìn oní gbogbo ẹ bó ṣe rí nísìn o wọ́n má ní nǹkan yẹ tí mo bá fi sùn bí n ṣe wà ní máma lálàkàlà ni ó máa tẹ́lẹ̀ bò ṣé wọ́n kò bá ṣe ṣe ṣe ka ka padà lọ sọ́dọ̀ àjà. kálọ́ pàtì yẹn. ẹ nà ọgbà ló ti ó ti mọ bó ṣe máa bá wọn sọ́nà bọ́tì wàá tó ni o kò ní àyè pé oúnjẹ làwọn jẹ. àmọ́ àtò dáadáa wọn jẹun àmọ́ àtúgbé wálé mo lè ṣe Nàìjíríà lọ àbí ìwọ ló yẹn kàn mí bóyá kí wọ́n dẹ̀ lọ tó bá ti jẹun tán fẹ́ fún ẹ lóúnjẹ kó o bá mi di bí wọ́n ti fúlábà ìtù nǹkan tí wọ́n bá jẹ lẹ́nu di wá sílé. mo lè lọ mo lọ bọ́ bọ́dọ̀ ìfowó kan ní sí bàbá èsì tí bá fẹ́ bí wọn lẹ́nu ọmọgbẹ́jọ alẹ́ fún mi ò wá wọ́n lẹ́nu ọmọgbẹ́jọ. màá lọ màá tẹ̀lé. ṣé mo wípé ẹ̀yin Yorùbá máa ń sọ pé ọ̀rọ̀ ìkọ̀kọ̀ a ò kí ń sọ ní gbangba o mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ gbangba náà a ò gbọ́dọ̀ sọ ní kọ̀kọ̀ so torí professor ló fi gbé wá sí ibà torí ẹ mọ̀ pé nǹkan tó ń ṣe bíbà ó yàtọ̀ sí gbọ́rọ̀ lásán èèyàn máa ń jókòó èèyàn máa ń ṣe fàájì ń bẹ tábàdé ṣe fàájì mọ́lẹ̀ ń bára àzọ́ àtẹ́nìṣàn. ìròyìn ayọ̀ ni mo ní fún yín good news i mean good news tó lè mú life wa progress tó lè mú wa proceed. yá ká gbọ́ ohun tó fẹ́ sọ ọ́ náà pé tí àbá make order wọn ò lè gbé nǹkan wá sórí tv ọmọ indo ǹjẹ́ ẹ mọ̀ wípé tí olórí ire bá ń bá olórí burúkú rò ẹ fẹ́ gbọ́ kò sí bó ṣe fẹ́ jẹ́ kó ní bodyguard láti bí lọ sí Saudi orí burúkú máa ràn o ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ máa tẹ̀lé mi o ẹ mọ̀ wípé tí wọ́n bá ń sọ pé German machine àwa ni tó bá ń sọ wípé èèyàn ozu àwa ni tí wọ́n bá ń pe àwọn èèyàn àpepọ̀ ní hustlers àwátá jókòó yìí ẹ mọ̀ wípé bá a ṣe hustle tó à ń ṣiṣẹ́ bí lion àwa ń jẹun bí mosquito géèmù wá dàbí mosquito ibẹ̀ ni mo ti wá fi làákàyè rò ibẹ̀ ló jẹ́ kí n ronú wípé a ní láti sún síwájú a ní láti fi ayé wa ṣe nǹkan tó sunwọ̀n ẹ má jẹ́ ká tọrọ wa àwọn èèbó táwa pẹ̀lú yìí wọn ń ṣe èèyàn tó dáa láti ìjọ́ ta ti wà pẹ̀lú wọn ṣàgbowó gidi rí ni peanut là ń rí nínú owó tá a bá gbà náà àwọn gan bùkátà wọn kan ti pọ̀jù tàwọn ta lówó lọ àwọn ọmọ tí ò tó wa kedere ló ń gbowó gidi náà kí lè sọ yìí. so ìtọ́jú ta ìjọ́sìn pé àwọn ẹ̀gbọ́n tó ti ẹ̀kọ́ láti joy tó ń fẹ́ náà ẹ̀kọ́ láti joy tó yẹ pé àwọn girlfriend wọn gan wọn ò ní breathing space lórí títí wa ká fi sílẹ̀ just like that. you don't know wetin i like that you get brain. bọ́tọ̀ tó ń sọ yìí kò make any sense now ó ní kó ká kúrò mi ìgbéláfẹ́ lè máa gbé ṣé létí ńlá fẹ́ lè máa gbé ni àbúrò ti come guy no tell me say they use style start start start talk to my family or my mm-hmm, parents mm-hmm. Ah, come eh, for your life for all the days wey you go use for this life never open that your stinking mouth They talk to my family again because i dey talk about your life. Eh, bẹ́ẹ̀ never àbí bẹ́ẹ̀ ṣe man so. Talk, tọ́ọ̀kì yẹn ẹ eh, lọ tọ́ọ̀kì nítorí sọ ni pé ṣé ilé grandpa tiẹ̀ àti ọ̀tọ̀pàlẹ̀ grandpa ló máa fún wa lówó àbẹ ego nẹ́ndẹ̀m ọ̀tún wàhálà grandpa ló máa fún wa lówó dáàbì lọ́wọ́. ẹ jẹ́ kí ẹ láyé yín mo ti tó gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ti bá wa tó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ǹjẹ́ mo ń gbé mo gba control lánàá mo mọ̀ mọ̀ máa sọ ni dabro frank or wetin dabroda frank or wetin dem call am e dey there that time talk to that client so tó o mi ṣe loud ẹ mo sink ẹ sára mi ni mo swallow ẹ ó yí ẹ kódà píkà mi ní yankí ti píìkẹ̀ kókò múlẹ̀ fún mi báyìí ó dẹ̀ máa múlẹ̀ sí. shut up president ẹgbẹ́ rẹ̀ yẹ ọ́ shut up i dey clear you make you dey make, make you lis ten. clear me jare o ti gba the money wey i dey wait for now you go meet us there if we go dey drink before the guy send am. maja drink before they send money. Hey, na my money now make we dey use am drink. Na that one we go use go separate house, go buy collection and other things dey work on our own. See what dey for mọ̀jà jákàrúwó náà. báman mo pe báman àdókò báman let's see the money before ah ah báman. báman báman ibo yìí wàá fọ wàá fọ. mi ò mẹ̀yàn lá o. iye iye iye iye báman jayéjayé ẹ̀rọ ra. iye iye iye. ọ̀rọ̀ lórí skul àbúrò ẹ̀yìn máa ní ṣé o mọ̀ pé àsanwó táàmù kìíní àtúntí sọ táàmù kejì báyìí wọ́n mà ti ní kó máa lọ lé pípé tí ò bá mówó táàmù méjèèjì wà kò ní ṣe ẹ̀gzáàmù kí ni mo wá ti fẹ́ ṣe báyìí ó ṣàmù pé mi lẹ́dọ̀ọ́kan ti máa ń dá mo bẹ̀ wọ́n pé kò jọ láti jẹ́ kí n kó ẹlẹ́ẹ̀kejì tàbí kẹta ó ní rárá pé nọ́mbà seven ni mo mú láfìgbà tí seven bá kàn mí ìgbà wo ni seven wá fẹ́ kàn mí ìyẹn ló jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá yín pé kò tiẹ̀ lè yá wa lówó kò ṣàmù bóun náà ṣe ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa débẹ̀ níyàwó ẹ̀ sọ fún mi kó ti travel láti jẹrẹ máwọn ọ̀dẹ̀ mọ ìgbà pàtó tó máa dé ṣàánú mi mo ni mo fẹ́ wówó sí báyìí jọ. ẹ wò mọ́ mi mi ò ṣáláì bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni wípé owó yẹn wà lọ́wọ́ mi mi ò fẹ́ fún yín kò sóò kòkó lọ́wọ́ mi bí ṣe bá yín sọ̀rọ̀ yìí and the funniest thing ni pé the only person tèmi náà gbọ́kànlé òun ni bíjì bíjì náà dẹ̀ broke ó broke gan ṣe ẹni nǹkan tèmi máa sọ ni pé ẹ fún mi níbi ọ̀sẹ̀ kan sí méjì. ẹ eh, wọ́n náà máa bẹ̀rẹ̀ ìdánwò ní ọ̀túnla. Eh, kí la fẹ́ ṣe sí eh. a ní kò sówó owó tí ò sì jẹ́díjẹ́dí ò ń gbà kò sówó lọ́wọ́ mi ẹ wò á má lọ bẹ̀ wọ́n ni o ẹ jẹ́ ká lọ bẹ̀ wọ́n wọ́n á gbọ́ wọ́n á jẹ́ kó ṣe exam a dẹ̀ sọ fún wọn pé tọ́ba máa parí exam àwọn wa ti wà nílẹ̀. kò sí bí àwọn teachers àtàwọn principals tó o bá bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ kódà tọ́mọ yìí pé tọ́mọ yìí bá tiẹ̀ ṣèdánwò yìí o kó padà wàá gba result o àwọn adẹ̀ ti bẹ̀ mú wá o wọn ò ní gbà ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ hospital ni lálẹ́ ìsàn kú lọ báyìí bó o bá fowó lẹ̀ wọn ò ní tọ́jú ẹ̀ ẹ báwo la ṣe fẹ́ ṣe báyìí. tí bá tẹ̀lé débẹ̀ máa bẹ̀ wọ́n máa ṣọ́ wọn pé a máa fún wọn wọ́n máa gbọ́. ṣé tó bá tẹ̀lé ẹ lọ ṣé àwọn principal àgbà báyìí. mọ́mí let my sister follow me wọ́n á gbà á. máa ṣọ́ wọn ìwọ náà ló délé ló sọ wípé tíjà yẹn lé ẹ̀dànù nínú kíláàsì wọ́n máa lè ah, kò sanwó last time o oh, ti sọ ti last time o tún sọ ti táwọn eléyìí tẹ tún fẹ́ bẹ̀rẹ̀ exam o máa lé lọ́dún kan hmm. wọ́n máa lé ṣùgbọ́n máa gẹ̀ tẹ̀ ẹni sùúrù kẹrẹ̀ fira yín lọ́kàn balẹ̀ kò ṣe ìtẹ̀ máa gbé sẹ́mi tẹ́ tún máa ronú bp yóò gbọ́dọ̀ lọ háyò máa gẹ̀ tẹ̀. ọjọ́ kí ìbàlẹ̀ ń gbé. kò sí problem títí sá ẹjọ àwọn guys mẹ́ta kan ni àfẹnjà tó wá gbé pé bínú wọn gbé kánú wọn jẹ Tony ẹjọ ṣe mọ wọn sá. oh of course i know them uh, Tony Dre àti Farouk yeah yeah uh, yeah ibi ló ń gbé actually èmi àtọ̀rẹ́ mi Bọ́lá jìlá ní flat but the squad tó sọ́n máa ń bá a gbé ní wọn boys wà ní. sorry sorry Close, ló ṣẹlẹ̀ eh, that is nice ẹjọ àwọn community ni wọn fi wà ní station so mo jẹ kó yọ ẹpá àwọn guys mẹ́ta tí wọn gbé bí wọn kàn náwó kiri club gbé ọmọge jayé náwó lóríṣiríṣi láìsí particular iṣẹ́ tí wọ́n ṣe so that is why táwọn fi wá síbi láti lè ní ká find out lórí wọn sá. àwọn ará community lọ sọ bẹ́ẹ̀ àwọn ará community lọ sọ bẹ́ẹ̀ <laughs> oh my god oh my god ẹ ẹ jọ ọlọ́pàá ẹ má bínú ẹ má bínú pé mo rẹ ẹ bọ wọn ni nínú ẹrọ ọmọ yorùbá lọ́wọ́ is it is it ẹnu ṣóní mí ni ọgbọ́n báyọ̀ gbé lọ́nà owó bẹ̀rẹ̀ kọ́mẹ́tì wọn sọ̀rọ̀ baba these boys are good boys they live with us here ìbàdàn ẹ̀mí bọ́lájì wọ́n bá wa gbé mi and moreover these guys are graduates listen ó possible pé ọjọ́ tó rí wọn wọn tó wá sọ kọ́tọ̀kọ́tọ̀ ní police station ó possible pé maybe they they bumped into some old friends Thought you were okay wọ́n dẹ̀ decide láti ṣe fàájì papọ̀ àti kó jẹ́ pé ó ní àwọn èèyàn kan tó like wọn tó admire ways wọn kọ́ dẹ̀ ṣe fàájì fún wọn which is acceptable you understand? They already take control. You already enough what's going to the police station. These boys are boys. If you mo gbé. I can fight for them with my life. If you any time, rí wọn ẹ̀ wá síbi ibi ló ń gbé. They are not bad. You understand? My name is Mr. Frank. Mr. Frank. Yeah. I'm an engineer. I'm an engineer. Engineer. Yeah. Nice meeting you. Same here. Oh, thank you so much. Tọ́lọ́pàá máa Shiva. I báyìí àdá and keep up the good work. I'm proud of you guys. Let's go. Okay, go. sí ah. Oh, oh, oh kan ládùúgbò kan tó mi ajayi orí mi o. àní màjà orí two thousand five owó ọlọ́dẹ rẹ̀ my love my love yorùbá bọ̀ wọ́n ní bá a bá ṣe ni lóore ọpẹ́ làdá ìgbà ọ̀nà kó ìsàpọ̀jù. èmi nìkan tán. ọmọ dáadáa ni ah, ẹ. ẹ ṣe gbọ́n sí amúdúpẹ́. Ah, àmọ́ ilẹ̀ yìí ẹ bá má kówó ìsílẹ̀ báyìí sórí gbogbo àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí yẹn ó yẹ kó mọ̀ wípé level ti change level change ni. <laughs> Eh, àbúrò àṣẹ. ẹ jẹ́ ṣe díẹ̀. olè ni ẹ máa rà. lórí ìlú padà bọ̀. ibi mo bá dáyé dé ayé àmọ́ pé mo jẹ̀ o òbó ẹ̀ tẹ̀ fàájì ayé àmọ́ pé mo jẹun mo rògbò lè lówó ọjọ́ báwo ẹ dá àtúntò. dáàbì ẹ jọ drain ni mo béèrè. drain ìṣẹ̀lẹ̀ ń yẹ bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ ọmọ tèmi ló ń dá orúkọ ẹ̀ yẹn dá mi láre kò dẹ̀ sí nílé kò tiẹ̀ sí mí for some time eh. Eh. bọ́dọ̀ yín lọ́hùn náà ló wà. Eh, ọ̀dọ̀ ọ̀dọ̀ mi ló wà as a matter of fact for days nsìn wọn àtọwọn ọ̀rẹ́ àárín wọn àti ń wá wọn fún wọn gan àlè rí wọn everything everything kò kò yé wa mọ́ ìmọ̀ àtọ̀rẹ́ mi ni mo fi ní kí wọ́n wò níbí ẹ ẹ mo kọ́ tó wọ́n ṣẹlẹ̀ ń sìn dáàdì àwọn ọlọ́pàá wá sílé ọwọ́ abèrè ẹ̀ òun àtọ̀wọn ọ̀rẹ́ ẹ̀ ọ ní àwọn ará àdúgbò competition ipe ìdúgbò tó fi náwó and everything mo wá wọ́n dá gbégbé lọ́wọ́ bọ́ìsì ti rówó ṣèbémi ti máa ń fún ọ lóòrè tí mo bá fún ọ̀rẹ́ mi á fún wọn mo fi wá jẹ́ kẹ́ mọ̀ because ó ti ń di petition pé ọ sọ pé bóyá ọjàlẹ̀ or something which i don't believe mo ò believe ẹ̀. ọ̀dọ̀ mi lọ́hùn náà lọ́dẹ̀ ìgbẹ́kẹ̀ ṣé bí wọ́n wọn. yes èmi lọ ga wọn èmi lọ wọn àmúlẹ̀ sọ good boys ni wọ́n. Hmm. ẹyin ọ̀gá onímọ́tò nǹkan kí náà ń pè. onímọ́tò ni sà. onímọ́tò ni ọ̀gá wẹ́dà nǹkan kí nìyẹn ń jẹ́. wẹ́dà ni sà. wẹ́dà lọ ni ọ̀gá olè nǹkan kí nìyẹn ń jẹ́. olè ni sà sà. olè náà ni ìwọ lọ ga wọn. <laughs> aláàkìtì aláàkìtì aláàkìtì aláàkìtì ẹni bá dà ní lẹ́ẹ̀kan bó bá dà wọ́n borí ajo lè ló dàbúra dàbúra dàbó lẹ́ẹ̀gẹ̀rẹ̀ o aláàkìtì aláàkìtì jọ̀ọ́ lọ́pọ̀ yóò ṣàṣìṣe dára wá tó lé ó sọ mí lọ́pọ̀ ọjọ́ mi tiẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́wọ́ àwọn ẹ̀ báyìí ó ti bá wọn tó yẹ. òótọ́ lẹ̀ ń sọ wípé àwọn guys yóò dágbére fún ẹni tí wọ́n fi lọ. wọn ò ní lè dáhùn wèrè rẹ máa ń làágùn jìnnà àwọn ọmọ ọlọ́mọ ti lọ́ọ́ tiwọn ṣùgbọ́n àwọn ni father Christmas. <laughs> seriously? yes. just like that? just like that. <laughs> anyway you know what ó fi pé èmi ní tèmi ó tiẹ̀ ti dáa ṣé o rí pé ó wọ guys ẹ̀mí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ now àyè àgbà ẹ̀mí láti wá take care ọkọ tèmi nítorí pé gbọkọgbọkọ ó pọ̀ ń ta. bẹ́ẹ̀ ni o èmi gan máa lọ máa bọ̀ yìí gan ó ti sú mi náà tẹ́lẹ̀ ah, ṣe mo ní sọ̀rọ̀ náà ó ti sú mi sú mi náà. Ah! <laughs> Hmm. wo bó o ní lọ ó wá sọ mí dẹ tó ń wo life scores. sọ aláwọ mo jẹ́ pé mo fi torí ọlọ́run gba ìwé nínú òpó àjọ ọ̀nà gbọ̀ngàn ọ̀nà ìgbé mi náà fún mi. àjọ tòṣìṣẹ́ kò sí jókòó jókòó jókòó ọ̀rẹ́ mi ló wọlé. ó kẹ́ ẹ kò sí náà. ibi ni mo bá kọ́ ọ wọ́n yìí. ìjọba kò tó kò sí. kílódé tí n bá ń wojú ẹ̀ mo máa ń wogo. ọmọ yìí ó rí ó ní ọdí àlò. come no dey use me wash for una girlfriend face o no dey use me wash no be say i no get girls wey dey say thank you to me too even i wan hear yesterday mi gan lana ọmọ kan sì dúpẹ́ lọ́wọ́ mi ó dẹ̀ dúpẹ́ mi gan dẹ̀ sọ fún pé òkè mo bí happy ó dúpẹ́ pé mo bá àwọn sùn mi ò lo condom yẹn tó ń kọ́ máa mú mọ̀ sí ẹ̀wọ̀n rẹ̀ mo dúpẹ́. ẹjọ ọmọ mi sọ̀rọ̀ ó sọ ní ìdè lórí. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí ibi gbẹ́rù mi sọ àbí. ó láti dúpẹ́ faruk bẹ́ẹ̀ni ẹ gba abala ẹ̀kọ́ fún mi. ayé mi. ṣòbí ó ti wá kó wọnú ẹ̀ bá ìpele ṣe tó bá a. ayélujára ah, yóò rí mi o. iye iye iye iye iye iye iye. àwọn ẹ̀gbọ́n yẹn ẹ ọkùnrin sílẹ̀ lé ẹ wọ́n ti bá ẹ jẹ́ yé ni àwọn ẹ kọ́ tẹ ẹ rántí ọmọ ẹni tẹ jẹ́ You that, that, that, that was wrong. Kò síbi tá a wà yìí dé náà. Yes boss, ah, ọkọ fún àgọ́kọ BJ, ẹ máa bẹ̀rẹ̀ wá jókòó, ẹ máa gbóbi wá sí ìfàlẹ́ wá jókòó. Mi ò jókòó jọ, mi ò jókòó tó lọ pé ọgbà sí pupa, mi ò jókòó. Ẹ gbọ́, ẹ wá sà, ṣé a pa? Ẹ wá fẹ́ ẹjẹ́ ẹjẹ́ ìfọ̀ àwọn sílẹ̀, kò síbi tá a wà yìí dé, àwọn yìí dé the mortuary, àwọn yìí dé everywhere hospitals, gbogbo ẹ̀ là ń wá káàkiri. Bàtà àmọ́ bẹ́ẹ̀ ṣe òdẹ̀ òdẹ̀ òdẹ̀ òwúrọ̀ náà. Kò tọ́ ò dáa o a ti gan àti dààmú kan ni ọ̀tọ́nibọ́lájí ń sọ̀dá àti dé mọ́túárì àti dé hospital àti dé police station àti kọ report àti lọ wọ accident victims nítorí àwọn ayé ẹ̀yin náà wọ́n bí ẹ̀ ń ṣe fàájì ẹ̀ ń ṣayé. bíjè bíjè níbo náà bíjè dúró náà ẹ yorùbá bọ̀ wọn ní táàbà àná ànílẹ̀ nípa ṣeré tó yẹ ọmọ náà ní ká máa dúpọ́ lọ́ọ́ lọ́ọ́ gbàgbọ́ láyàtà láfíà ẹ òun ní kẹ́rẹ́ pọ̀ jù òun lè fún àmínú wọn bí àbẹ̀ ẹ̀mí ní òtí ẹ̀mú bí àbí òbá mi lára wọn ṣé mo lè gẹ́ ṣé lè fún mi ní sírọ̀ àbí ilé sọ̀tún mi. ẹ ẹ lọ́wọ́ ìwọ́n mi ó ló ti sírọ̀ ó fẹ́ rọ̀ ṣé ìtura fún ẹ kò orú orú mi ni wọn ṣe é sí ẹ ṣé ẹyin ṣé ńgbà ńgbà tẹ tẹ tẹ kílì ẹgbẹ́ máa bọ ẹ máa wọ ẹ bj bj bóyá bóyá ìwà ìwà gidi lẹ́wọ̀n yẹn bj wò. ẹgbẹ́ náà bọ̀ ìgbẹ́ cannot tí a lọ. ṣàpàtì ọ̀ bàbá ẹ jáde kúrò lómi yẹn kúrò kúrò lómi yẹn kúrò lómi yẹn.

síbẹ̀ sí ni àwọn àgbàlù àti àwọn ìlànà àti Frank. ó fẹ́ kọ́ ni ó yà wẹ̀rẹ̀ ni kí ni gbogbo òsì náà kí ni gbogbo orí burúkú yẹn náà kí ló dé ó orí tó fẹ́ kọ́ lu wa ní àbọ̀ àbọ̀ lórí burúkú lẹ́lẹ́ ni. ó lè farabalẹ̀ à ń bẹ̀rù alájà ajá rẹ̀ kó wọn là ń bẹ̀rù what's your problem calm down man. Adre are you okay? ṣé o ibo sick o oh, ẹgbẹ́ girlfriend mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. so what what's your problem kí ló ń ṣe ẹ̀ náà àwọn ò ẹ jọ kí ló há wọ lẹ́nu kí ló há há kí ẹ lẹ́nu. Tony èmi ló èmi ló bá ń bá sọ̀rọ̀. Tony did you just call me by my name. ẹ máa ń pè ẹ máa ń pè ẹ máa ń pè Frank lórúkọ màá kí ni kò pè. kí ni kò sọ báwo ni kò ṣe pè sọ fún mi báwo ni kò ṣe pè sọ yà sí one thousand ni. sorry sorry ṣe àwọn ìbéèrè mẹ́ta tá à ń fún lóúnjẹ kọ́ yìí. lẹ́lẹ́ listen Frank kí ni wọ́n pè. jẹ́ kó dáhùn. Bọ́lájí ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ ni. Uh, you could ask Google that question, it's not for me. Kí ni wọ́n pè Frank? Ó pè BJ. Ọ̀hún? No, no, no, no, no, listen, listen. Trump, oh brilliant, oh brilliant. You you mention our names. Trump, oh brilliant, mo sọ fún ẹ. But now listen, and listen so close, it's about to rain sórí tútù tó wà lẹ́yìn ẹ̀yẹn òun sì lè máa ní ìdodo bàbá bọ́ sànú ọmọ náà mọ bòròró àpèjẹ gbé gbogbo tó kún yẹn you go get drink by the way. excuse me guys ẹ wà fẹ́yìn ẹ̀yin lẹ́yìn ṣe tó ń dùn mí sí ẹ yẹ kẹ ti jẹ kọ mọ position wọn ó yẹ kẹ jẹ kọ mọ ibi tí wọn belong sí náà àwọn tẹ̀ ń wo italica ni wọn náà. that's true mm. second on that ah. sórí ẹ̀yin hmm. nǹkan tó fi ń ṣàgbà kò sí lọ́wọ́ yín hmm. and now àwa ti ní hmm, so àwa làgbà yín báyìí and so ẹ eh, náà náà sori sori ẹ eh, má jẹ ká ẹ eh, má jẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn èsì sọ pé Frank ìwọ ò láì kó máa rìn right from time kò mọ ẹ lára but tó bá ní díẹ̀ ìjẹ́ ṣáìdì ibì kan pick a bike àfọ̀n yóò fún méjì méjì méjì ló fẹ́ jó oh my god oh òjò tún fẹ́ rọ̀ oh, ah, òjò fẹ́ rọ̀ ẹ̀rọ ah, eh, eh. ẹ wo bí ẹ̀ka tó ṣẹlẹ̀ ah, ẹ̀yin bòròró àbí kí náà pè ilé ẹ̀kan yẹn girls ilé mi ní bá sọ̀rọ̀ ẹ wo bóyá kẹ́ change level yẹn get kẹ́ fa àwọn broke niggas ilẹ̀ kẹ́ bá wa ọ̀tá lówó tó get ojú kò mọ̀ máa pa yín ní ìdẹ̀mọ̀ bóyá ẹ máa ní time láti tẹ̀lé wa ṣeré jáde Ah, bàbá yẹn wò ah, ṣe ń wò ó wò bọ́lájì ṣe ń wò oh Frank Frank is a pit. Ah. wò ó wò ó wò gẹ̀ wò gẹ̀. o jẹ̀wọ̀ pé ilé ilé ilé ilé ìlọ́sà. sọ pé wò gẹ̀ wò gẹ̀. wò gẹ̀ wò bá ti kọ́ ilé wa. sọ ni mo change wa ẹ má gbẹ̀gìn náà hausa hausa ẹ̀mí náà ní change ẹ̀gbọ́n. sàhábà. irú ẹ̀gbin oníyọ̀rọ̀ wo ni mi káyé má ṣe. ọlọ́run mi nígbà. mo ò gbàgbé o gbàgbé o. díje jẹ́ bá disgrace àná. àti bẹ́ẹ̀ kú bá disgrace àná. ọgbẹ́ bá ọgbẹ́ bẹ́ẹ̀ wọ́n bá bá fọ́ wà láti ṣe wọ́n bá wà. yóò wọ́n ní ṣẹ́jọ̀ wọn ni. ṣe wípé mo kàn ń pè mí tà wáyé kò ń ṣe pé kẹ́hìn kò ń ṣe tó yẹ kẹ́hìn tó fa wàhálà iṣẹ́ mo fúlàní pé kí n gbá ọmọ rẹ̀ lẹ́sẹ̀ ọmọ kékeré àwọn ọjọ́ wọn. ìjà kan ní solution ìmọ̀ àwọn fi sẹ́yìn nǹkan tó ń bọ́ sí kọ́ńtà láti jẹ́ ká mọ̀ pé lẹ́bùn wọn ti ju tiwa lọ. Frank, I swear to God Almighty, Almighty with everything tí mo ní pẹ̀lú gbogbo ayé mi mo búra pé anything to that take fún mi láti lówó fún wa láti lówó frank mo ready láti ṣe tọ́pẹ́ ẹsẹ̀ ló máa gbé i'm set tọ́pẹ́ apá mi ni i am ready i swear bj i swear by this god If any step to bá ti take ma second ẹ. jọ tó bá padà bọ̀ má gbàgbé bọ́ tí mo ní Yeah, no, take care. All right, go take Ṣùgbọ́n má gbàgbé o, má gbàgbé o. Yeah? Who is there? Emily. ẹ? Ta wọ? Oh, Frank. Oh, ah, báwo. Ǹdé pàdé mi ṣe wà wá. Ọ̀rẹ́ mi tó ń ṣọ́ọ̀bù. Ibo ló ti ń bọ̀? Mo wà pọ̀ ọ̀rẹ́ mi tó ń ṣẹlẹ̀. Mo wà pọ̀ jàre. Ẹ mo lọ sí ọ̀dọ̀ àǹtí mi kan tó wà ní two streets away. Mo wà pé kí n yọjú sí ẹ̀. Bọ́ọ̀ ni gbogbo ẹ̀. Kò sí wàhálà ẹ ẹ lè jókòó àbúrò. Ẹ ẹ àfẹ́bọ̀ sínú mo kọ́ tó ṣẹlẹ̀ ní péjọ náà mo fi bẹ̀. Mo fẹ́ kó yá mi ten k ten thousand naira ní ọ̀pọ̀ kan tí mo fẹ́ fi Frank. Can you hear me? Thank you. Thank you. Rọrùn, ǹjẹ́ o mọ iye owó tó ti yá lọ́wọ́ mi tó sọ pé màdá padà fún mi? Ìṣòrí ọmọ kankan wà tí mo ti tí mo ti tẹ̀ síta. Owó kan tí wọlé ni máa máa sọ fún ẹ padà. Ṣorí látìgbà tí mo ti bèrè pé ibo ló ti ń bọ̀, ibo ló lọ tó ti ń sọ pé ọ̀dọ̀ sísá tó ti ń lọ́wọ́ sọ́dọ̀ sísá yìí pé ọ̀dọ̀ sísá every time tó bá fẹ́ wá yàwó ló máa sọ pé ọ̀dọ̀ sísá ló wá ó kọ́ sọ pé ó yà lọ́dọ̀ rẹ̀ dúró ọjọ́ òun ló fẹ́ stop gbogbo rubbish and nonsense tó ṣe ọjọ́ òun ló fẹ́ stop ẹ̀ kò máa yàwó kiri ṣé ojú òtí ẹ̀ kì í tiẹ̀ rárá ni every time ó yàwó yàwó yàwó yàwó tọ́wọ́ ẹgbẹ́ dẹ́ gbé nǹkan rere ṣe nígboro what's the problem anyway um, àwọn guys yìí nǹkan Um, tẹjọ ń gbé nígbà kan ọsọ. Eh, eh, àwọn dre. ìyá àwọn dre. Ah, mi ò mọ ọ fi sọ dìlárí wọn ọlọ́wọ́n ti dolówó ló ṣe ẹníyà ló ṣe kínní. sórí nǹkan tí mo fẹ́ jẹ́ kó sọ òun ló sọ jáde tí o bá rí bí òun gáìsì ṣe ń ná owó ní ìgboro tí o bá rí bí òun gáìsì ṣe ń ná ní club oh my god mo ti fi ìpè bóyá gbogbo yín jọ wà ní ìpè bóyá ṣe díù kan everybody kò gbà ṣe àtẹ ìwé ọmọ ọmọ ibi tán ibi tán fẹ́ náwó tí wọ́n sẹ́yìn èmi ò mọ̀ pé ìwọ the same thing orí the same thing náà ló yí wa orí nǹkan kan náà ló yí wa. ọlọ́run má jẹ́ ní àkọ́ńtà ni àjọ kórajọ o oníkálukú iṣẹ́ ayé ẹ̀ báyìí ni o sórí àti ìgbà tó ń bọ́ tiẹ̀ ti mẹ́kọ̀ọ́ ọlọ́run mọ́bí tó ti lọ mẹ́kọ̀ọ́ lọ́ọ́ ti fi gbọ́ ọ̀hún ti di big boy ọ̀dẹ̀ fèmí àti bọ́lájí ọ̀fà méjì sílẹ̀ kò ṣe problem mi kọ́ máa lọ but kọ́ tẹ́mi kọ́ mọ̀ ni pé mo ò lè ní anything láti ṣe pọ̀ náà boys ẹ̀ wọ́n ṣó ń gbọ́ mi mo wá nítorí àwọn ará àdúgbò competition wọn jalè èmi kọ́ wá níbi ìgbà ló lè mi Frank big boy ni mí náà kọ́ máa níbi ìgbà ló lè. kí ló ń ṣe Frank gan wọn competition pọ̀ lè ní wọn ìwọ ló lè bá wọn jalè yẹn o ò lè bá wọn jalè yẹn ṣé inú ṣe tí wọ́n fẹ́ kú sí ni wọ́n wáyé láì tó fi ń sọ̀rọ̀ báyìí tó lè ṣe bí mo máa ń bá wùwọ́ tó jọ́ ọ̀rẹ́ mi gidi báyìí mo sọ pé kó yá mi lówó máa ń yá mi lówó

kò lè tó yẹn. táwọn tún lè jọ mo fọlọ́run bẹ́ẹ̀ mo fọlọ́run bẹ́ẹ̀ ìbọn ìbọn mo kí ni mo ṣe. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ jọ kí ni wọ́n fi kí ni ṣe tí mo ń dání. ìbọn wọ́n fi pààyàn ni pààyàn ni jọ jọ mọ̀ ní wá sọ́dọ̀ ẹ̀ mọ́ mọ́ ní wá dìstọ̀ mọ́ ní wọ́n jọ. ó tẹ̀lé wa tọrọ mọ́ lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tí èmi àti ẹ̀ ti a bá parí ọ̀rọ̀ tí a sọ mo fẹ́ introduce ẹ sí iṣẹ́ tí mo ń ṣe mo ti pinnu nínú ọkọ mi pé ọjọ́ kíjọ́ tó bá wá sọ́dọ̀ mi láti wá yàwó mi ò ní yá ìrówó mọ́ but máa introduce ẹ máa kọ́ ẹgbẹ́ wọn ṣe ń pa ẹja èmi ò ní fún ẹlẹ́jà jẹun. Túndé ṣùtì ṣùtì jọ àwọn sójà ni. ó lé ní mú jà. Túndé hmm! ewu lariwo kí ló fa ariwo tó ń pa nílé mi tó bá tó pariwo mẹ́ẹ̀ máa ṣe nǹkan tó fẹ́ súnmọ́ bí. n da ẹ n ò ní sọ fẹ́ẹ́ dìbò dà. o tiẹ̀ mi lè sọ ni. mo ní olè ni mo já n pariwo sórí jẹ́ kí wọ́n sọ kankan fún ẹ tí ẹnikẹ́ni bá gbọ́ nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ tí ẹnikẹ́ni bá gbọ́ níta nǹkan tí mo sọ fún ẹ èmi ah! better anyway deal or no deal. deal. deal. Oh, oh, oh, kí ló dé bàjẹ́ ah cool kí ló dé fọkàn balẹ̀ náà i trust you kò um, sí problem What tiẹ̀ jó mi wá to? joko joko kí mo. ẹ burú ọ̀nà Oh eh. Emi oni ò ní no ọ̀nà ẹ burú láyé. èmi ò ní bá wọn bọ̀nà ẹ̀bùrú láyé. wọ́n sọ pé kì í bà tì yín kò sí bí ẹ ṣe máa wọ bíbà yìí tó máa gbé ìbànújẹ́ kúrò mẹ́ bàbá nílò ìrànlọ́wọ́ yín ẹjọ́ ẹ píìkì kọlù wa bàbá Dangote olórí méjì ọ̀tẹ́dọ́lá tẹ̀wé òun náà olórí méjì akadémíkà olórí méjì àwa náà fẹ́ lówó bọ́ ṣe lówó a fẹ́ lọ́lá bọ́ ṣe lọ́lá a fẹ́ kó jẹ́ pé kẹ́ ẹ ṣe òògùn ọ̀la fún wa kó ẹ pé gbogbo tábà dé báyìí ẹ wọlé ọmọ yẹn ah àwọn olówó dé ìyẹn àwa méjèèjì ìyá ti jẹ wá gan báyìí la dẹ̀ ṣe rí nítorí torí ẹ̀wà ni ẹ̀ ṣògùn ọ̀la fún wa. Bọ́lájí kò sí ní ìdílé kò máa lo style sọ̀rọ̀ èwo ní ọ̀nà ọ̀la bàbá àwa ṣe oògùn owó oògùn owó afẹ́ lówó gidi gan ni o oògùn owó la fẹ́. Hmm. ẹ fẹ́ lówó lọ́wọ́ hmm. ẹ fẹ́ là ẹ fẹ́ lu ah, ẹ lówó lọ́wọ́ ẹ ràjẹ́ pè ránṣẹ́ ẹ gbọ́ bí babaláwo mi ṣe ń wí ni ó ní sísin ní fojúṣe de ọ̀pá abẹ́jọ́ látànà ó ṣèdí wéréke ó ṣèdí wéreke adé afúnládé yọrí jù tí sáyé ìjó gbè lọ́jọ́ tí wọ́n mẹ́nu ajé wọn tí wọ́n fẹnu òdòdí sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kí ládé yọrí jù fobi oyè òrúbọ àtìgbà tí ládé yọrí jù fobi oyè òrúbọ àtìgbà náà ni wọ́n ti ń fẹnu ajé wí tiẹ̀ ẹ wo ẹ lòó lọ́wọ́ ẹ kájé mara ẹ lòó lọ́wọ́ ẹ wo tí n bá ní kí n sọ ọ̀rọ̀ oògùn owó tí ń bẹ fún yín ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn méjì kan wà tí mo mọ̀ bá ẹ lè ṣe ó wà ṣé ilé alákọ̀ọ́kọ́ ni ti kúlíkúlí kúlíkúlí ẹ ra kúlíkúlí àpò odidi kan ẹ wà wá edé níwọ̀nba edé níwọ̀nba ẹ wà gbé lọ sílé ẹlẹ́rọ wọ́n wà lọ àwọn ẹlẹ́rọ tí wọ́n ń lọ lùbọ́ ni mo sọ o wọ́n wà lọ méjèèjì papọ̀ ẹ wà wá orígbó orígbó ni ẹ lọ sórígbó yìí ìgbẹ́ bá dórígbó yìí ẹ̀yin àtàsọ ń dì yín aago kan òru lẹ́ẹ̀jì oríta mẹ́ta lẹ́ẹ̀mọ́ gbé kúlíkúlí lọ lẹ́wà tẹ́ bẹ́ẹ̀ àwọn ejò lẹ́wà máa jẹ kúlíkúlí ọjọ́ méje péré lẹ́ẹ̀ lò ní ibi tí mo sọ yìí o àwọn ejò sì gbọ́dọ̀ jẹ kúlíkúlí tán odidi ọjọ́ méje nígbà máa ti wá jẹ tán owó bá dé <laughs> ọ̀rọ̀ bá yẹ léyìn ilẹ̀ bá dolówó. bàbá èmi ò láìkè ejò tó yẹn ah, mi ò láìkè ejò oníkúlì yẹn á le díẹ̀. snake bàbá kò ṣe pé mi ò láìkè jù ṣẹlẹ̀ gbogbo ìran mi lágbàlá ti délé ayé yìí a máa ń fọbi dé à ń fojú rẹjò èmi ò lè ṣe tẹlẹjò bàbá mi ò lè ṣe tẹlẹjò. ẹ ẹ sì sẹpẹ fẹ gbìyànjú ajé ẹ sẹpẹ fẹ gbìyànjú ajé ẹ máa ń sáré jò wọn tún kù náà ni ẹlẹ́ẹ̀kejì tún wá wà o ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ o ní pé tẹ́nìkan nù yín tó bá ti lè fira rẹ̀ lẹ̀ láti ya wèrè fódìdí ọjọ́ méje pé kì í ṣe níwèrè kékeré omiire tí ọjà jà gidi ni o lẹ́yìn ọjọ́ méje ara rẹ̀ ó yà. ìyẹn dà bàbá. àwọn láṣẹ ìyẹn la máa ṣe ẹ bá wa pèpè àyẹn Frank máa yà wòlé. ọlá jù èmi ni kí n yà wòlé kò ní ṣòro èmi ló gbá sọ́dọ̀ babaláwo asẹtọ kémi yà wòlé kí wọn náwó kí kí ló bá mi kí wọn yà wòlé kémi tọ́jú wọn náà máa dí ẹ mọ́lẹ̀ ma dí ẹ mọ́lẹ̀ máa fẹ́ tu yàrá kan báyìí máa máa tọ́jú ẹ dáadáa. ẹyin méjèèjì náà jọ mú un mú un báyìí. ó ní òun lè ya wèrè. ẹ ó ti lóun ó lóun lè ya wèrè. ìwọ ò ṣe yà àpá tó ti lóde yá. ìwọ ya wòlé kébì tọ́jú ẹ ṣé bá ti ní tẹ́lẹ̀ bá tọ́jú ẹ tí wọ́n bá ya wòlé. ẹ bá ya wòlé tí máa lẹ́yìn ilé ẹ̀kọ́ máa gbẹ̀mí jùlẹ̀ fúnra ẹ̀ ọmọ ẹ̀ tí bá jẹ́ ẹni tí bá ya wòlé tí bá jẹ́ ilé. mo wò ní òní sún ọ máa wọ máa wọ máa máa sún wọn máa ń bí ẹ lókun ní màá dẹ̀ fẹ́ tún yàrá kan máa kọ́kọ́ rẹ̀ bàbá ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ má wulẹ̀ gbàgbé ẹni gbàgbọ́ ọtí ẹyin nìkan kọ́ lẹ́ẹ̀kọ̀kọ́ bọ́ọ̀rọ̀ ajé wá síbí o èrò àwọn ọlọ́kọ̀ títà ni o àwọn ní sinimá ni o àwọn táwọn ń ṣiṣẹ́ súnmẹ́kà tá a ti ṣàjẹ́ fún tẹ́ẹ̀mí mọ̀ pé ti ṣiṣẹ́ súnmẹ́kà rí ṣùgbọ́n ìwà ọ̀nà ẹ̀ burú ẹ̀. bọ́lá jẹ́ ìpè padà. yes. who are you please. Hey! Eh? èmi eh, eh, ni. èmi wọ ta ni ẹ kí ló ń tẹnu compound me leave my house. èmi eh, sùnà bí àkùtè. ibi bíbá ìmọ̀ ti ń ṣiṣẹ́. ta ló ń employ ta ló gbà ẹ́ ṣiṣẹ́. èmi èmi kí ibi tí mo wá lánàá tẹ̀mí dé tẹ̀mí tẹ̀mí rìn báyìí. Frank you are finished Shall you need? no mo wà ṣọ́ọ̀pù mo wà in my right senses láti gbà ó But do you fún ẹ yàrá hi I'm finished finished ìjẹ́ mo fi ṣáré ilẹ̀ iṣẹ́ kí ni mo fọ́ ẹnu kọ́ńpáàdì. ilé eh, ẹlẹ́ra workers eh, clinical gate sweepers ah, ah, and house cleaner. ṣé wọ́n ilé mọ́lẹ̀. ẹ wọ ẹ wọ ga ẹ eh, wọ ìjọ tí ìyá ayọ̀ tó fẹ́ lọ jí omi àwọn arẹ́kùnlébù ebi ni mo mu ìjọ tí ẹnìkan jí ata lẹ́lẹ́gbẹ̀rẹ̀ eh, wa ata mẹ́ta ee mi ni mo mu olómúlè tó jáka. orí nǹkan tó ṣe fún rẹ̀ ẹ̀ sí inú màtí lé síta ló máa ṣọ́ra wọn. I'm finished. I'm finished. Hey. Don't you? Okay. If she's me, I can see. Okay, fine. You can see. I'm your eyes now. Take a step down. Down. Okay. Don't open yet. Okay. Then you can open. Open. Darling. For all you've for me this event. Right from here, happy birthday to you. This little token for you. For me? A car? <laughs> for me? <laughs> Thank you, darling. I love oh, you. Lord, <laughs> you deserve it. Can I have a look? Well, it's your. o lè gbé jáde sí ìwọ lónìí. wáò. Tá nínú èmi gbé obìnrin kiri ah o disappoint mi gan o o disappoint mi gan ìwọ ni ìwọ kábíyèsí pàdé obìnrin ni ẹ nítorí o gbọ́ pé o sọ pé èèyàn wá mi wá sista Mary tó bá náà mọ sista Mary ni tó wà ń kwaya pásítọ̀ ló rán wá bá mi. kìkìkì máa ṣe mi sista Mary àti Grace. olórí burúkú ni ẹ ṣé church kọ́lá àjọ lọ ni tó máa fi mọ sista Mary sí ẹ gbàgbà àgbà àgbà àgbà yà ni ẹ ṣé ó tán ẹ. òtítẹ́ àbótẹ́ ó dá ṣé ó tán ẹ̀yin lẹ́jọ́ ń rọra yín ṣe ti dán fúnra yín ní wọ́n jẹ ṣáàṣì rí ẹ̀ ọ̀tún sista Mary kọ sista Martha ni a ní òlọ́ọ̀bì kankan. kí ni problem ẹ̀ gan. o ti tu ẹ̀ láṣìírí. àṣìírí. ẹni fúnra yín lẹ́jọ́ fúnra yín náà ò ní lọ́ọ̀bì kankan. àṣìírí àtúntò. lọ sí ká kọ́mọ́tò bẹ́ẹ̀ ti jáde. báwo lọ sí kọ́mọ́tò bẹ́ẹ̀ ti jáde. kí ni máa lọ fún kí ni máa lọ fún bible service. màmá máa tó sílẹ̀ sọmọ bí ṣe mẹ́kọ̀ọ́ mi. ẹ wọ́n ní káwọn ṣùgbọ́n ọmọ jẹ́ fọlọ́ọ̀fọ̀ rẹ̀ bá ọmọ jẹ́ fọlọ́ọ̀fọ̀ bí ní sí ẹ̀wọ̀n ọmọkùnrin. ọ̀pẹ pásọ̀ máa fẹ́ jẹ́ sùpásọ̀ pé òun fẹ́ jẹ́ kí kó wá fún bible service. wo ni ẹ. excuse me sir. I, I got an idea. Eh? <laughs> you can easily get cab. Mm. Yeah. Cab lọ́bọ̀. Kọ́tì kò bọ́ síta kọ́tì kò kọ́ kọ́tì dání dání kọ́ kọ́tì kò kọ́ni burúkú dání. Ọ̀pọ̀ náà yí dání. Dẹ́ka wọn níjọ. Ọlọ́run kọ́kọ́. Ọlọ́run kọ́kọ́. Ọlọ́run kọ́kọ́. Ìmọ̀ àlọ́ fún bá mi. Dẹ́ka wọn ní. Ẹjọ́ bá wọlé. ó ga ọjọ́ mẹ́ta ga ọlọ́run ta báwo ló pẹ́. Bẹ́ẹ̀ni sáńgọ́. A dúpẹ́ fún ọ̀hún. Àpàlà ló ti sí ẹ̀yọ̀. Alága ẹ kò jókòó wá. Báwo ni ìyàwó mi? Ẹ wò ṣe ilé nìyí. Mo ti gbé jẹ kaná báyìí. Nítorí pé ẹ gbọ́dọ̀ jẹun lẹ́yìn lẹ́yìn. Àmà jẹ́ ìkanjú lẹ́yìn ara máa jẹ. Ẹ bá tún wá jẹun tán ẹ̀ tún wá bá wa ṣeré dáadáa. Bàtí wàhálà ọba méje náà lẹ. ẹ kú jókòó bá èmi padà sí kíchìn. ẹ pẹ̀lẹ́. kàyéfì lákùnmá ni màá rí ní last week. àwọn lebanese ti gbọ́jà ilé. ọjà kẹ tó gbọ́jà bá jó dání àwọn àbúrò ẹ̀ tó ń gbé pẹ̀lú ẹ̀ ń gbà mo bá rí wọn ní hòtẹ́ẹ̀lì tí mo ti lọ meet business partner mi bẹ́ẹ̀ jẹ́ ṣe ń bọ́lẹ̀ mi wọ́n tó mú kan gbà láìjà láìjà láìjà ń bá wọ ẹ̀yìn ló bá di drink pẹ̀lú fàlọ́ báwo ni ẹ kú dọ́mẹ̀ta ẹ ojú yìí ti yàtọ̀ kí lẹ̀ ń ṣe bí àwọn kọ̀ wá ṣe fàájì ara wọn ni kí ni mo wá ṣe mo ní mo wá meet partner mi kan but tó stock into Africa ó ní kí n dúró dé o ah, àwọn dẹ́ máa bà láìjà wájú kò sí ibi táwọn àbíkájọ máa ṣe fàájì kì í pátá ìtòdè bá dẹ̀ jókòó tì í the next thing bó dẹ̀ bá dàbí pé èèyàn fi two pound dẹ̀ jókòó tì wọ́n Farouk bá ní òun fẹ́ lọ get bottle water fún mi ní ìjọ ẹ̀gbá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún alájà ó ga ọ́ ẹ ti yàtọ̀ ojú yìí ti yàtọ̀ gan-an inú kan kékeré mi yàtọ̀ lọ́ọ̀lọ́ọ̀ náà ni ìwọ ti yàtọ̀ sígbà tí máa ń rẹ ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló bá ṣàtúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ṣáá mo bá bẹ̀rẹ̀ sí wò pé kó má jẹ́ nǹkan tí mò ń rò ní ọmọ yìí tọ́ ẹ̀ láti sọ mo ṣàjẹ́ kó láǹdọ̀bẹ̀ mo ní kò yé mi alájà kò yé yín kí ó yẹ kó yé yín ló bá ní ẹ nǹkan tó wà bẹ́ẹ̀ ni mo fẹ́ kémi àti máa fẹ́ra wa òun ti wà òkè gan sí i o òun máa tẹ́kẹ̀ ayé o owó wà lẹ́rú wà lẹ́kìnní kan wà the next day ti bẹ̀rẹ̀ sí fọ́ pàmílára ẹ mm-hmm. ẹ fi ṣe gbá ọmọ yìí nìyẹn pé ṣé ò èrè tẹ́bá ti bẹ̀rẹ̀ sí ní ṣéǹjì kọ́bọ̀kọ́bọ̀ kan ẹ̀ nímọ̀ràn tó jẹ́ kí n máa alájọ ìfìyẹn lẹ̀ máa tẹ́kẹ̀ ẹyẹ má fún dọ́wọ́dé wọ́n mi ké bínú ṣe bí mi yẹn ti bínú dìde kúrò bẹ́ẹ̀ ṣèkéje wá pàdé mi kọ́ alájọ ẹ̀mú mímọ́ mi ẹ̀mú mímọ́ mi tẹ̀dá yẹn ló mọ̀ mọ́ kọ́ wọ́kẹ̀wé ni. Ah, ọlọ́pàá máa dúpẹ́ tẹ̀ mú mi yẹn because irú omi yẹn tẹ́ bá mú alájà ẹ̀kan bá mú mi yẹn báyìí ẹ̀ẹ́dẹ̀ sùn ibi tí ẹni ti sùn ẹ̀ dẹ́rẹ́ táwọn méjèèjì ká gbá ẹ̀tàn yín lọ́tún ká gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sí tilẹ̀ bá fún wa mọ́ báyìí ká ti bàjẹ́ mà ẹ̀ẹ́kan wọn ìwé ilé tẹ̀ ṣe ìmáka alájà ẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ hmm, hmm, kò ní ṣe sọ sọ àjẹ dúpẹ́ lọ́lọ́run kó ó ṣe sọ hmm. ah, ah, àwọn ọmọ burúkú tó ẹgbọ́n rẹ̀ ti máa lo nǹkan wọn á kàn yín kọ̀ọ̀kú kan ní mà. Ah, ìfọwọ́ desperate o. alájà ẹ̀wọ̀n ọ̀run máa wọ̀ wọ́n pa ni. ẹ̀wọ̀n ṣe ẹ ṣá máa fi ṣègbè lọ́tà yìí dì í sí nìyẹn kọ́lọ́mà kọ́lọ́mà ṣọ́ wa ni nǹkan ìbí wọn ò tí mi ò lè ṣe alájà hmm. ẹ táwọn ẹ̀rọ ti ní tún ṣe ìkan owó ẹ̀kọ́ àtàkàrà kan gbogbo nǹkan lọ́wọ́ àwọn ṣe kò sí kò tó lọ́ọ́ fira wọn sí ẹ́ ah, alájà ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀ bá ṣáàtì wọn ẹ̀ ṣáà máa òkèrè ní òkè trust wọn ìmí ìkọ́lé máa jòmìnira màlúù fún ilé ìjà àtìkè ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kẹwàá bẹ́ẹ̀ ẹ̀wọ̀n fúnlọ́pọ̀ tí ní tù àtọ̀ bá ti pè wá ẹ̀wọ̀n sùn. dábàá how are you ṣùgbọ́n ok ẹ káàbọ̀. àwárí o àti dé ẹni káwọ́ àti dé o. ṣé dáadáa mọ̀ sọ́run wá gbé ṣó dry dada. ilẹ̀ ṣe wá dé sí ọjọ́ mélòó lẹ́yìn mélòó láti lò. ẹ ṣe bó ti ní bí ọjọ́ mẹ́ta la máa padà sí. kò ń ṣe ọjọ́ mẹ́ta o ẹ máa lò tó ṣùkọ́ ọmọ mi. ẹ oṣù kan. Ah, bẹ́ẹ̀ni màmá ṣèyẹn mo fọjà sínú ṣọ́ọ̀bù gbogbo ẹyin ẹyin wà bẹ́ẹ̀ mo ṣèyẹ tó bíi kírètì mẹ́ta ooru máa mú abàdé àwọn bisikíìtì tá a máa ń tà fáwọn ọmọ iléèwé láràárọ̀ yẹn mo kàn kó sórí pákó síbẹ̀ ni ewu máa mú gbogbo ẹ̀ jẹ́. mọ mi nítorí kí lẹ ṣe ń tajà kan ṣe nítorí owó lò hmm. ẹyẹ má wọrí àtọjú owó àtẹrẹ èmi á gbogbo ẹ̀jẹ̀ tó lọ every at home kẹ relax kí lẹ wá jẹ kí lẹ wá mọ ó yá ìṣonúlé. àlejò tó ní wọlé o tẹ̀lẹ́gbẹ́ kó tó bá wọ kíló gbé báàgì ẹ̀ ọlọ́run ṣàánú. mi ò ní báwọn bọ̀nà ẹ̀ burú láyé. ìyá ọmọ bí wọn bẹ ibo ni wọn wà o ti súnmọ́ bí. ok ok díẹ̀ mo ń dúró díẹ̀ mo ń dúró díẹ̀. Frank báwo ni. báwo ni wọ́n ok wọ́n náà wọ́n ok ah, baby o promise mo mo wá sí hotel room lánàá òun rẹ̀ padà wá kí ló ṣẹlẹ̀. láti ní mo busy lọ́wọ́. so busy it's okay no problem yẹn dá okay o dẹ̀ ti wá nìyẹn ẹ eh, já máa lọ nà wá. Eh? Frank padà wá mi tẹ̀lé lọ ẹni dùn ẹ̀ wọ kẹ̀kẹ́ wọlé èmi ló ráyè mi. I like that, you know. Oh, ìwọ náà láì kéré pa, We like kéré pa bàjẹ́bàjẹ́. Wọ́n mọ̀ kọ́ tó máa ṣe fún baby, jọ, ṣe oréré pa yìí, ṣáà reserve ẹ̀ tá bá ti dé òtẹ́rù ní àṣe, gbogbo eré pàtó lè ṣe ni máa bẹ́ẹ̀ ṣe. Pa mí tó bá fẹ́ pa mí, o ti understand, ṣáàjà dùn tẹ̀ ọ́, get, já wa lọ. Àwẹ̀ bọ́n bí ó dà ipò gbọ́ Yorùbá tí mo sọ, mo ní kò wò kéko wọlé nílò ráyé mọ́. Àwẹ̀ dákẹ́ náà. bẹ́ẹ̀ yẹn sọkún ní jẹ́ ní ojú ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì wàá tó bẹ ọlọ́run lédu wa gbogbo ìgbẹ́ gbogbo ìgbẹ́ àìṣedéédé ẹ̀ ọlọ́run ẹ̀ parí ọ̀rẹ́ ló dáadáa ìwọ lọ̀rẹ́ tó dáa ọlọ́run ẹ̀jẹ̀ aláboyún wọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bá kú àárọ̀ òun a máa ń sọ ní àárọ̀ ọ̀hún ò tí gbọdọ̀ sọ̀wọ́ báyìí Frank lè mẹ́rin na, nínú gbogbo ẹbí wa tó jáde tó dágájá àná tó ṣe é dúró tì kò sí tá a fẹ́ ṣe é pé tiwa tí ò dúró yàtọ̀ sí pé ó fẹ́ ọmọ tiwa pé ó fẹ́ àbúrò wa dáadáa tó ń ṣe lọ́dọ̀ tiwa ọmọ amẹ́ríkà tá a bí lé wa ò ṣe ẹ ṣe ẹkú ìbánidárò ẹkú ìbánidárò irú ilé àdẹ̀fi sọ fún mi ẹ wo ẹ wo ẹ má sọ fún wa ẹ má sọ fún wa wo ẹ tẹ̀ sọ fún ẹ má sọ fún wa tó lọ tẹ lọ pẹ̀lú ọlọ́run. ọ̀gá ẹ wo ẹ sì gbé mi náà ẹ ti fọ̀rọ̀ ikún lẹ̀ báyìí. jẹ́mi. máa ẹ fọ̀rọ̀ ikún lẹ̀. sọ̀rọ̀ ṣe o. ṣùgbọ́n ká ti kí n má wá sọkún mi kọ́ máa mọ̀ pé bóyá inú mi dùn ẹ̀yìn and that kò yẹ kó wà mí by this time kí ló ń ṣe. Ah, èmi má bẹ́ẹ̀ dárò ni. dárò bíi ti báwo ọkọ méje nǹkan. méje ti lọ gba ọkọ ọkọ Frank ní police station. òun oh, <laughs> wá jẹ́ pé òun sọkún òfò àwọn eré pé by this time of tomorrow ìwọ náà wàá tó wà bíi tèmi ìjẹ́ ya máa ṣe rìhásà yẹn lẹ́kọ̀ọ́ lè rí ẹkún yẹn sùn dáadáa láyé láyé. Ah, ah, kí wọ́n lọ bọ̀ mi ló sọ lẹ́nu àmì àti ìjọba wà níbi kan níbi tí bá wọ <laughs> ṣé kò ti gbà pé bí ìmí fà kára wọn àtẹlẹ ìbí fúràkì ti fà kára wọn yìí dẹ́gbẹ́ láyé láyé ah, ah. lóhùn ní jẹ́ ah, ṣé ọmọ ọkùnrin méjì ṣe máa tẹ̀lé fáǹkì lóhùn kò ṣe kí tẹ̀lé ṣé jọ́kan náà lọ dá fọlọ́ máa fẹ́ wá sọ wọn lọkùnrin bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni èmi ni mo kọ́ gbé báyìí lọ́dọ̀ rẹ̀ tó díje dẹ́ẹ̀ máa tẹ̀lé ohun díje kọ̀ọ̀kan tẹ̀lé ọkọ̀ ó ní tẹ́lẹ̀ nígbà wo wo wo wo mo wá bẹ dárò mi mádàkú ètò ìṣe ọkọ tèmi kò lè kú yes mo ta ká òṣì dànù mo ta ká ọ̀fọ̀ dànù mi ò ní ṣọ̀fọ̀ mi ò ní fojú sunkún ọkọ mi ò ní ṣokú ó lè tẹnu mọ́ pé ìjẹjẹ ìlú ètò kúrò ó ti kú mọ́ kò kú. ẹ̀kọ́ ara ẹ̀ ló sùn ẹ̀kọ́ ara ẹ̀ ló sùn o ò lè sún ẹkọ ọkọ tèmi ọkọ tèmi ò ní kú. ẹ̀lọ́ ọ̀rẹ́ mi báwo ni. fi dára kí ni kótó sọ. mo ní ṣé ó lè ti kú. o sọ lẹ́ẹ̀kan mo ṣe bí ẹni wípé mi gbọ́ kótó sọ ta ló kú. Ah, ọkọ bíjẹ of course. bíjẹ tèmi bíjẹ tèmi o kú àlàáfíà ara ló wà ọlọ́run dẹ̀ jẹ́ kí ọkọ tèmi kú kí ló ń ṣe ẹ́ wò ó tó bá ti mọ̀ pé ò ní nǹkan tó wà important láti sọ jápọ̀ lórí àgọ́ fún mi. àbẹ́ màá gbọ́ ìbéèrè oṣù tó ń béèrè lọ́wọ́ tẹ̀lé pé ṣọkọ tèmi ti kú ọkọ mi ò ní kú ikú kú kankan bí kò ṣe yìí dágbára ọlọ́run. ẹ gbà mí ọ̀ráyọ̀ já mi kúrò lórí abo àbí Frank náà lò fèmí àti Mọ́ráyọ̀ ni. fi gbèjà Frank mi jẹ́ kí n sọ. ó dà kí ló fẹ́ jẹ́ ká ṣe sí. ewu ikun tó jẹ́ kí n wá ba yín gangan nìyẹn mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kí n lè gbèjà Frank kí n pa àwọn tó pa Frank náà fún mi níbọn pọ̀ kí n pa wọ́n kí n pa wọ́n dà. kí ni ìwọ náà tún sọ lẹ́nu ibo ló ti fẹ́ jẹ́ kí n rí bọ̀ àkìṣe orí bọ̀ lọ́wọ́ mi rí. gbogbo ìlílẹ̀ iná kí n wílé tó wá ṣe é sí o sì máa kókò wá sí ilé mi tẹ̀lé wa kọ́ tó tẹ̀lé ẹ̀gbọ́n máa wọlé kọ́pà mi wọ́n ní gbogbo lè wo ni mí. Frank ó rẹ̀ take it easy mo sọ fẹ́ pé mi ò lójú just a week lọ ẹ kí n kọ fi lọ sí Singapore kí n padà dé o gẹ̀ẹ́tì ẹ̀ kí n dẹ̀ wá kó bọ̀ mi lọ́dọ̀ ẹ̀ gbogbo kí nǹkan tá a fa yìí kò le rárá náà kò le rárá náà try láti understand me now. today listen listen. mo ò lè bẹ́ẹ̀ tọ́jú bọ́ọ̀lù for one minute ó sọ̀rọ̀ a week ṣé mo ti máa ń ṣé mo pé àwọn ìwà lè. o mọ̀ pé girlfriend mi wà lọ́dọ̀ mi àǹtí bá dẹ̀ lọ́tọ́ tí bá kí gbogbo ẹ̀sùn lé ó lè tún lé kó rí ìbọn yẹn mi lè fẹ́ jẹ́ kó mọ anything i'm trying ah why you ṣe báyìí. listen listen enough tútù ti ẹ̀ for how long ló fẹ́ máa jalè for how long So mo ti fẹ́ Why not change am and do something else that's another business. o o ṣe má pa mi mo ṣe torí pé mo sọ bá mi kí mi yẹn ló wá ní ló wá fẹ́ ní kọ́ńtà pàṣẹ. mo lè tọ́jú for what now ayé ọ̀nà fẹ́ ṣé o lè advice mi irú advice wo nìyẹn. ṣé o lè advice mi ìwọ jọ. mo mo mo lè advice ẹ kò ṣe ní situation ta wa irú irú kíni wo nìyẹn tó bá ń fẹ́ ẹkùn mi kò sọ tó bá dẹ̀ mọ̀ kó ẹkùn mi let me go. mo ní kò stop ṣe. ẹ dẹ mo ok ok ok mo ti gbọ́ pa stop ẹ but ṣe bá mi kí bẹ́ẹ̀ ní for just just mo sọ pé mo lọ sí Singapore tí máa dé padà láti Singapore máa sáré wá gbé ọ̀rẹ́ mi lè ṣe náà. Ah, mo lè ṣe i can't tóun lè gidi bá lọ wọlé mi tó bá dìbọn nílé mi wọn máa rò pé gbogbo àní colleague tó bá lọ pa mí kọ. o lè o lè wá sọ́dọ̀ ẹ̀ náà take it easy pẹ̀lú mi náà ah, má jẹ́ kí n máa ríra mi like a fool o get it ah, take it o lè o lè wá sọ́dọ̀ ẹ̀ o mọ̀ kò sí nǹkan tó ní gbogbo nǹkan tí. Eh, anyway ẹ ṣòrí ọ̀rọ̀ orí bíi ìwọ ṣe rú yẹn and eh, lóòótọ́ ni pé mo níbọn àmọ́ kò possible kí n fún ẹ níbọn kó sọ pé o fẹ́ lọ fi pààyàn mi ò lè fún ẹ níbọn mi kó lọ fi pààyàn sórí nǹkan tí èmi ò bá kọ́ advice ẹ ni pé jẹ́ ká fi gbogbo ẹ lẹ́ẹ̀ fún ọlọ́run jà jẹ́ ká filẹ̀ fọlọ́run kí ọlọ́run dájọ́ fún wọn tàbí kò filẹ̀ fún mi kí èmi kàn wá nǹkan sí i mú kan nínú méjèèjì. ẹ wo Túndé mò ń bọ̀ wọn ọlọ́run ò lógún ọdún ẹ jẹ́ ká kúkú yanjú ẹ̀ báyìí wọ́n ṣe yanjú Frank lọ́wọ́ kan kémi náà yanjú tiwọn lọ́wọ́ kan nípa tán. ẹ ṣọwárí okun òun olùdó kéèyàn wà lóru a sọ pé bóyá torí pé ọ̀pọ̀ ṣe Frank bákan káà náà sáré ká gbé ìgbésẹ̀ láyé èèyàn máa ń ṣe nǹkan step by step don't worry fi gbogbo ẹ̀ mi lọ́wọ́ máa mú nǹkan tí máa ṣe sí i jẹ́ ká gbé ẹsẹ̀ rẹ̀ bọ̀ kí ni nǹkan tí o fẹ́ ẹnìwé ó lè wọ kíchìn lọ tó bá mọ̀ pé bóyá o ní ìdẹ́nìtì láti jẹ́ àbí tó fẹ́ mọ̀. ẹ wo kò sí nǹkan tó wù mí. ìwọ àti ọkọ ẹ ẹ pa mí ní ọkọ ìwọ àti bọ́lájí ẹ pa frank ẹ pa frank tán ó hàn bọ́lájí máa gbélé ayé ìwọ wá kó sí black black wo ọ̀ṣọ́ dúdú mọ́tò dúdú inú ẹ̀ ń dùn òun ṣàkọ òun fẹ̀gẹ̀ irọ́ ló pa ṣé o ní frank yẹn kò ní nìkan o bọ́lájí máa tẹ̀lé bọ́lájí máa tẹ̀lé ìwọ ìka ìka ọ̀dàlọ̀ rẹ ọ̀dàlọ̀ rẹ ni ẹ ìwọ gbogbo bó ṣe wù mí mọ́tò tó manuel mo máa sọ́ọ́ wọ̀ fún ẹ sọ ló bá rántí sọ̀rọ̀ yẹn ó máa tẹ̀lé frank ni ọmọ méjèèjì jọ máa lọ sọ̀rọ̀ wọn lọ́hùn èmi àti ẹ̀ lọ́jọ́ máa wà ní ayé ọgbà kú dá mi lóhùn. mo mọ nǹkan tí màá ṣe fún ẹ sọ ẹni mọ́tò yìí mo máa sáde wọ̀ fún ẹ ọkọ ẹ̀yẹ ó máa tẹ̀lé pa ọjọ́ pọ̀ ni o. gbèsè ọrùn ẹ̀ kó tọ gbèsè ọrùn ẹ̀ kó fọ fọdọ fọrùn ẹ̀ mọ́ tí ò bá ṣe gbọdọgbọdọ á gbowó àgbàdo lọ́wọ́ ní àti ẹ̀. yọ torí Ọlọ́run orí mi ẹlẹ́dàá mi ò ní jódo ní gbèsè ibi tẹ́ ẹ̀ ti rajà yẹn gan-an ìwọ mímí débẹ̀ èmi á lọ ọbẹ̀ wọn àádẹ́jọ sọ̀gbà tẹ o máa mówó wọn wá tí n tó ń ì máa tán lẹ̀. mọ́mi èmi ò jẹ́nikẹ́ni lówó òun ló mọ ibi tó ti rajà tí ò ti sanwó àmọ́ wá wò mí o wo ojú mi dáadáa máa nìṣó níwájú iwájú báyìí lè ló ń bèrò ah, ah, kí ló dé wàá dé màdúrà màgúrú màgúrú mọ́ mi ṣó fẹ́ pa mí ni mo sáfọ ẹ sáfọ ẹ sáfọ ẹ tó kí ló dé eh, ṣé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lẹ́jọ́ ń lo ohun fún fúnra yín ìwọ ń fi ọ̀fọ̀ lé ìwọ náà fàyàjọ́ ni ah, mo ra yàn níwọ tí mo mọ̀ tó ṣe pé tó bá bomi sí ẹlẹ́nu bẹ́ẹ̀ wọ́n máa bá ń bẹ̀ ni níjọ́ ló bẹ̀rẹ̀ irú ohun báyìí. ẹ wò má ẹ ìwọ ọmọ ráyọ̀ o ní kí èmi máa fò kí n máa nìṣó. mo ní kó máa fò kó máa kó kó máa lọ́wájú iwájú ló máa bá mi. yé mi àti ẹ bẹ́ẹ̀ ni bí ẹsẹ̀ mi kò kò sílẹ̀ rẹ̀ kò sílẹ̀ rẹ̀ kò ní tó mi rẹ̀ kí n tó ti bá ṣe é kí n tó ti bá ṣe é o ní àlọ́ rẹ̀ kò tó bá bẹ̀ pa rẹ̀. so dadi ọ̀rọ̀ tí mo explain fún yọ ṣẹ́rí ilé tà ń gbé nàta ọ̀rẹ́ mi níbẹ̀ àwọn láńlọ́ọ̀dù ẹ̀ ti wá wọ́n dẹ̀ ti fowó kún un lé wa mo dẹ̀ rí pé mo ní yàrá kan bí torí kò sí condition kan tó permanent torí àwọn onígbé kí n wá síbẹ̀ kí n kú máa kí n kú máa lo nǹkan mi lọ àti ìsẹ̀ tó ń sun ẹnìkan dẹ̀ lẹ́tọ́ wá wà nílé kẹrẹ nìkan ṣe kejì kí n àti ìjọba. ok n tó ń sọ fún mi sí ni pé ẹ ẹ̀rọ lè jà mọ́. àjálù sá àjálù. Hmm. Hello Ṣótáyọ̀ nígbà tí wọ́n mú owó tó sanwó fún yàrá kan tó kàn kó balance o kó balance wà níbi pé o máa kó wá sínú yàrá tó gbà ìyẹn ló jẹ́ ń pẹ́ ọ ìgbà wo ló máa kó omi tó kù wá torí ẹnìkan wà wájú mi ń sìn tó fẹ́ gba yàrá ẹ ṣé kí n gbé yàrá ẹ fẹ́ lómi òun bọ̀ ẹ̀ kó wà kó wá títí weekend ìyẹn náà ti dà but dáàdi ṣe ẹ ti kọ́lé sí ìlú ní tẹ́lẹ̀ fi rẹ́ǹtì ni àbí. ìkọ́lé ni yàrá tí wọn náà nílé láti tún kó wá ní ṣé wọn náà rí pé kò ṣeé ṣe nígbà tí mò ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé iṣẹ́ olè tó ń ṣe jáwọ́ ń bẹ̀ kò mú iṣẹ́ tó jẹ́ ojúlówó iṣẹ́ kò mú yẹn dání ó takú ògbà pẹ̀lú mi. dáàdi kò ń ṣiṣẹ́ olè youth empowerment ló ń pè é. iye owó lówó tẹ̀ ń gbà kiri tẹ̀ ń fi kọ̀ǹpútà gbà káàkiri ìyẹn ni youth empowerment ẹ́ olè ló lè ń jẹ́ ṣé o gbọ́ mi aláàkìtì aláàkìtì aláàkìtì aláàkìtì ẹni bá já lè lẹ́ẹ̀kan bó bá já àrán borí aṣọ olè ló dàbúra dàbó lára búlẹ̀ kẹrẹ aláàkìtì. àti ṣé o ti bu wa lọ́wọ́ ewu tó lọ́rùn mọ́ wa lára àti ẹ̀wù bíi tàtijọ́ ń gbàgbọ́ ẹlẹ́ṣẹ̀ ni wà ní ti ń bẹ̀ ìyẹn àgbàlagbà náà lè sọ wípé tẹ́lẹ̀ ṣe bá ti mẹ̀ṣẹ̀ kò yẹ kó tún pẹ́ lórí ìpínlẹ̀ mọ́ ẹ̀jọ́ ẹ̀jọ́. lẹ́yìn so gbogbo owó tẹ̀ ń ná ó ti tán gbogbo ó tẹ̀ fi ṣe big boys nígboro ó ti tán. ẹjọ ẹṣin bínú ni ẹjọ èyí náà lè sọ pé tọmọdé tó bá gbọdọ àkàrà ló fi ń jẹ èyí náà lè sọ pé mo dé ìlú ẹ̀kọ́ jẹ kó má ra lọ. bẹ́ẹ̀ wo gbogbo tí mo sọ níjọ́sí tí gbogbo wa sọ lọ́rọ̀ tí ò da ta sọ sí yẹn ní àtọ́ngó a ti kó jẹ a ti kó jẹ ẹ wo ẹ kàn bá wa pé ó kú síta kí ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n jọ. anyway ṣe mọ̀ kan tó wà bẹ̀rẹ̀ wípé ẹ ṣe é ní o ọ̀nkú tẹ̀lẹ̀ ṣe ó sùn lọ́wọ́ tọkọ tèmi bá dẹ̀ sùn èmi ò kí ń jí o ẹ bá a jí wọn. ẹ ọ̀rẹ́ jí ọkú. ẹ jọba ẹ jí a tí o sì kọ́ mi lè. ẹ jọba ẹ jí ọkú. ẹ ẹ wọ ẹ wọ ẹ. ra ra ọkùnrin yìí ra ra ra ra ẹ wo ni òun ta ra. dálẹ̀ ni mo I don't know. ra ra ọkùnrin wa.

irọ́ ọwọ́ ẹ̀ lè ṣíwáwó ẹni tó bá lọ́wọ́ lọ́wọ́ ò ṣíwáwó náà ẹni tó bá gbajúmọ̀ bíi ti yóò ṣíwáwó ọ̀pẹ oh, big boy bíi ti yóò lè ṣíwáwó. ẹ̀ṣẹ̀ ìrántí ìròyìn. lọ́ọ̀dì àwọn ti gbà pé ẹ̀rọ pé mi yóò kún bíi ti òye ìṣe bẹ́ẹ̀ ni ni ẹ̀mọ̀ èèyàn bíi ti ilé mi jẹ́ pé ilé tí mo kọ́ gbé láyé mi àwọn tó kọ́kọ́ ṣe mí láàánú àwọn tó kọ́ daṣọ bò mí gbà tí mo wà ní òwò ìgbà tó yá tí mo tí mo rán gbádáwọ̀ ọ̀tọ̀ mo gbà mi ò ní ènú ẹ ẹ̀yin ti gbàgbé mi ọ̀gẹ̀dẹ̀ ti wo kò pé o ti di burúkú ẹ ti lówó lọ́wọ́ ti di big boys iléeṣẹ́ bá ní ẹ brokers niggas àbí lẹ́nu ẹ ló ti wá nà án. nítorí olórí padà lọ́wọ́ náà ó ta sọ́ngbà ẹ̀ ṣe èṣù ní èṣù ní èṣù ní ẹjọ́ ó ti fẹ́ kẹ́ mọ̀ ọ̀kan àwọn tẹ̀wé àti ìrọ́sọ̀tún ìrọ́sọ̀sìn a ti mọ̀ wípé kò sí èèyàn bíi tiyín nílé ayé wa ẹ̀gbọ́n bíi tiyín ṣọ̀wọ́n. àbúrò wo èrè tí náà ṣọ̀wọ́n àwọn ti wò ó tọ́tù wọ́n ti wò ó sósì ẹ̀ wò ó káàkiri ẹ̀ wá kẹ̀kẹ́ máa wò ó wá bá sí bíbá yìí àbí sí mi sàn ó dùn mí ó dùn mí tí Frank kò sí láyé ká ní Frank wà láyé mo mọ̀ pé ṣe ló máa gbé wọn wáyé fún mi. One minute and then iná ọ̀tà fún yín láti sọ ẹ̀kún ayé yín ẹ̀kún ọ̀sìn tàbí ẹ̀rọ máa sọ ẹ̀kún yín ilé peace níbí báyìí wọ́n sọ fún mi. I don't want to see any of you again. Again. That is just it. He has spoken. Kí lè ti fẹ́? Ṣé mi lè ṣe yìí? Ẹ ìwọ ìyàwó mi wo ni kó bá ẹ bẹ̀rẹ̀ ìyàwó mi tẹ́ pé tó pa gbogbo ìwà ìfún ló máa wọ dànù anyway àìmọ òjò ló ti pa ọ̀rẹ́ wọn kó òjò pawọ́ nìyẹn oníyẹn tí méjèèjì ò bá ṣe máyẹ o olùyẹn jẹ tó gbọ́wọ́ pamọ́ lábẹ́ yẹn o mọ̀ ṣe spread out òjò lè pa ẹ̀ eh? ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. olùyẹn wà wá ta ní ọ̀sà òkú mọ́ o èyí tẹ̀ ní ọ̀sà lè dáná gbé káàkiri báyìí láì láì ṣe kó fèrè olúkun ara láyé ìwà dúdú tó yìí just look at yourself ọmọ gidi ńgbà tó ń ṣàgbé tó wà lọ́dọ̀ wa tó ń tọrọ tó ń tọrọ dẹ̀jẹ̀ tó ń gbé ṣe ń ṣàlẹ̀ tẹ́ òní báyìí náà kí ló máa yé ẹ̀jẹ̀ tó yìí ọ̀sán àdẹ fífún ẹ̀ tí ó bá gbá mo ro mo ro ti ọlọ́run yìí lára mo kàn ro wípé mi ò rò pé máa wà nípò tí mo wà ìtọ́nà fi mi sílẹ̀ ni ó tó kẹ ẹ wò ẹ ẹ ti dìde ẹ ti ẹ ti. wọ́n ní ẹ̀sìn táwọn àbáyé táwọn àbáyé ẹ dìde jọ. ẹ jẹ́ kí n sọ tí mo lọ fún ojú àná ń ti fọ́ báyìí kálukú àpòkè díẹ̀ àti kálukú mi ò ní owó kankan ti máa ti máa fún yín the first thing ti máa sọ fún yín ni pé iṣẹ́ oní tẹ̀ ṣe ẹ kọ́kọ́ lọ pàtì now ẹ wá lọ fún mi proposal iṣẹ́ tó tó ní káàkiri bá lè ṣe and everybody gbọ́dọ̀ gbọ́dọ̀ kọjá one million naira. well what are you talking about kí ló sọ what what are you saying ah for these guys you want to do that for them, not when I am alive. Don't be teenagers. àgàgà tí mo bá fi dé ọ̀dọ̀ rẹ̀ tájú ọ̀rẹ́ bá fi ṣí mi lórí má bá ìjà náà. fine you are my darling you are precious to me but màá jẹ́ kó mọ̀ wípé mi ò ní gbà torí pé ah, ajá tí ó ń rí ni tó ń yọ̀rù tó wá rí ni tó ń gbó ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ náà ọwọ́ ọ̀rẹ́ kan ṣoṣo tí mo mọ̀ pẹ̀lú ẹ̀ náà rè ẹ̀dẹ̀ jàjàjàjà bẹ́ẹ̀ àdẹ̀ ojútùú ẹ̀ ẹ́ títí títí tí ọkọ̀ ìṣaláìsí ìjà ìjà ìjà ìjà ìjà náà ni kò wá sẹ́nibọ̀lì tó lè bá yín parí ẹ̀ ta ló máa bá yín parí ìjà bàbá kan ni bàbá kan ni imaginary bàbá tẹ̀ dárúkọ bí kan táàrí. this is my own point i am going tonight so that a lè mọ̀ yí pé mi ò fọ̀rọ̀ ẹ ṣeré alẹ́ yìí náà ni mo lè fẹ́ mọ bàbá tó máa bá yín parí ìjà yẹn tí mo bá rí bàbá yẹn nìkan ló máa dìjà. ọ̀dàlẹ̀ mo ti sọ fún ẹ pé kó má bọ̀ dára ẹ̀ ó ní láti lọ sọ́dọ̀ ẹ̀. jẹ́ kí n dára mi láàmú mi ò lè fẹ́ méjèèjì lẹ̀kẹ́ máa ṣe bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ nìyí we only had um, some little disagreements we disagree to agree I'm upset today. Baba, bàbá yẹn náà dẹ̀ upset today. a settle ẹ. bẹ́ẹ̀ bàbá tó máa settle I'll see you soon. dé tó jẹ́ pé ẹ so callous so wicked débi wípé àbúrò mi ṣe ìyàwó ẹ̀ and the next best thing tẹkọ̀ fún ìpò yẹ kẹ́ ṣe òun ni kẹ́ pa just like that. ọmọ sí o ìgbà rò pé àbọ̀gbọ́n bẹ àti àgọ̀ ló kú bẹ. ọ̀jọ̀gbọ́n mo pè yín àbí mo sá mọ̀ pé èyí ti ń bẹ lórí yín kì í ṣe pé kiri èlùbọ́ dànù yín lórí ẹ wá mú ọ̀rọ̀ ẹ mú lápàdì ẹ báwọn ìbàjẹ́ dọ́dọ̀ tí làákàyè wọn sì ń bẹ látẹlẹsẹ̀ ẹ̀yin tẹ́ wá kó wọn wá kò yẹ kẹ́ fi làákàyè sí ẹ á wọnú ilé mi ẹ ń sọ̀rọ̀ á gbọ́dọ̀ tún bẹ́rù yín lépèpè lọ́jọ́ orí yín ká ní ẹ máa fi ẹyẹ arúgbó ọjọ́ ya wèrè kiri. bọ́ ọ ti dúró dúró kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí because nǹkan tó sọ fún mi pé tá a bá ti dé ọ̀dọ̀ bàbá bàbá máa sọ̀rọ̀ màá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ adébísìn náà kí ni gbogbo patrick ẹ̀ kọ́ ẹ́ ó fún wọn àtàkì ṣe wọn àtàkì ọkùn kí ló ṣẹlẹ̀ náà. bàbá bàbá ìjọ torí Ọlọ́run I am begging you in the name of God mo fẹ́ kẹ́ explain everything tó ṣẹlẹ̀ tó transpire láàrin àwa àti yín mo fẹ́ kẹ́ explain gbogbo ẹ̀ fún ẹjọ́ torí ọ̀nà ẹjọ́. bàbá nǹkan tí mo ń try láti sọ ni wípé mo fẹ́ kẹ́ sọ deep down gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wa. gbogbo ń tọ́ ọ̀fìn bá yín jẹ́ náà nù tó bá yá ọ ọ̀ sọ̀rọ̀ tí mo gbọ́ òsì èbó tó ń sọ náà rí tó fi ń da ọ̀rọ̀ rú láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé ọ̀dẹ́ àyè èyí àyè jẹ́ bí ibi ẹ ti ń kàròyìn ọmọ èbó ọ̀ọ́dúnlẹ̀ bí ògùn ló ń tu èmi kọ́ lọ́n bá wí o. ẹ máa gbọ́ jọ ẹ máa gbọ́ tẹ̀bá ti fẹ́ dá àkọ́rú lẹ́ máa lẹ́ máa sọ pé ẹ̀gbọ́n kan téèyàn sọ ẹ máa gbọ́ ohun tó ń sọ ní pé ẹ sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹ sọ kó kó bẹ́ẹ̀ lọ sọ ẹni sọ̀rọ̀ gbogbo ẹ̀ tún dùn rẹ hmm. òkú tó dáa la ìyẹjọ́ rẹ kọ ẹran gba ṣé ká ti da yẹ̀pẹ̀ bò ọ́ ni ìwọ ráyè máa ranjú lọ́dọ̀ mi ni. arúgbó ọjọ́ mo mọ̀ pé wọ́n ní làákàyè díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ ní ọ̀dà ní ọjọ́ tí ẹni tó gbọ́n àpò àwọn obìnrin méjèèjì àwọn ní gọ̀ọ̀gọ̀ tí ọ̀rọ̀ wọn ṣe rí rèé mo náà ti bàbá ti wù. láti wù. ẹ̀yin lẹ tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ wò e, èyàn ò lè débi kó tún padà sẹ́yìn mọ́ èmi ò tiẹ̀ wàá máa ti ń dá yín láyà ebi mo ṣàlàyé fún yín mo ní àwọn ọkọ yín ò lò ó lọ ọdún mẹ́fà ń sì fi lò ó lọ. lẹ́yìn ọdún mẹ́fà káwọn àdè máa gbádùn ìṣòro àwọn ọmọ wa máa jẹ́ ń bẹ̀ àwọn ọmọ ọmọ wa pápá náà máa tún jẹ́ ń bẹ̀. Hmm nǹkan lè ní ṣe àwa méjèèjì. Hmm. nítorí wípé èèyàn tá a fẹ́ fi ṣe é gan kò sí èlò ẹ̀mí èèyàn bẹ́ẹ̀ a sì lo ẹ̀mí èèyàn àti pé ẹlẹ́dàá àwọn ọkọ yín gan la fẹ́ lò ẹ̀kẹ́yìn ọmọ gbádùn lọ ni. Ah, we are in need for good sir in as much as ẹ jẹ́ káwa ti understand pé our safe. ẹ ṣe. rárá ó ní pé ṣe bí kò ní sí. Eh, eh, mo rò pé ṣe ní dákọ ni olóògbò ni à ń pè báwọn kò sí nǹkan tí ó ṣẹ̀bi ó kàn jẹ́ pé àmọ́. Ah, bàbá ẹ má tún ṣe àmọ́ kankan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ah, we are in it we are not going back we are in it for good sir kò yẹ yín àti make up mind wa nígbà tẹ ti ní àwa safe so. ọ̀dájú hm, bí bàbá rẹ̀ hm, ẹ̀kọ́ burúkú ṣẹlẹ̀. ẹ̀yin alábìrògbò ẹ̀yin alábìrògbò mo tún lé o ó yẹ ń dé mo pè yín o ọlámìgbàgbọ́n lorúkọ àpáyé olókùn o. Ah! ìwọ so ìwọ ló fẹ́ kọ́lé àbí bó ìwọ ló wá sí mi báyìí. no no owó ta ìlí mi lẹ́yìn mi lẹ́yìn ọdún mẹ́fà ni a kú. that oh, that wasn't the intention. ṣé o sọ pé mo fẹ́ owó àbí ó ti di lọ́kàn pé tí má ti lówó ètò wọn àtọmọ àtàwọn ọmọ ọmọ ẹ ẹ bá máa gbádùn irú ọ̀rọ̀ pa máa mí sọ pé mo pa yín méjèèjì kì í tó lọ ah! and I promise you that yín ẹ má ṣe báyìí ẹjọ gbọ́ ẹ àwọn òrìṣà yóò gbé ìbò fún ẹ sọ ẹ sọ rubbish mẹ ẹ ẹ jẹ́ ìmọ̀ má má má jì pẹ̀lú ẹ méjèèjì you don't know anything anything you don't know ẹgbẹ́ ọ̀rẹ́ kọ bó bá ṣe pé àti jẹ́ ọjọ́ ó pè mí tó ti di gìrìwò sọ́ọ̀mù ìwọ máa sọ tó èmi lọ́hún lọ́hún ṣe bí alákànṣe. wọ́n bá fẹ́ kó o kú ọ̀lẹ́ ìdìbò yìí obìnrin rere ni ìjẹ́ ìgọ̀ sínú èyí gbọ́n ìlú lọ tọrọ tún padà wá. òkú làákàyè àmọ́ ọjọ́ ti wọnú ọjọ́ ti wọnú èmi ò rò wọ́n àbáyọ wà máa ah, ń. bàbá torí ọlọ́run ni mo fi bẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá gbà báyìí ní kẹ́jẹ́ ká fún un bíjì ò gbọ́dọ̀ kú ọkọ mi ò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi. ọmọ ìwé kò gbọ́dọ̀ kú lọjà sọ̀rọ̀ yóò ní ìwọ yìí náà ni àwọn ìbò kàbàtàkàbàtà lọ ń sọ ìbò tí ọrùn mi lò lè tú láéláé ń lọ dálẹ̀ lálẹ́ ọjọ́ náà òun náà rè ọ̀nà wáyé mo ní ṣùgbọ́n ọmọ ìbò ìpalẹ̀kùn ẹnu mi dé àmọ́ tó máa ń tọ́ wí orí lolú ẹ̀mí bíi aláǹgbá ara ògiri Ah. wálé babaláwo ọ̀nfẹ́ ègbò. mi ò mọ mi ò mọ. Ah, ní tí mo sì fẹ́ wí fún yín ni pé. mo fẹ́ sí yín níyì wípé tán bá ti pọ́dún mẹ́ta o à á ṣètùtù fún wọn. àmọ́ ègbò rẹ̀ ò jẹ́. ọdún mẹ́fà máa máa pé ní next week. ṣùjẹ́ wo. mo mí pé ọdún mẹ́fà ó máa pé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ẹ̀ẹ́n èmi ò bá yín kà á nígbà tí ìsèmi mọ gbọjọ kú èmi ọmọ wo ti wọlé tó bá ń ọlọ́run ọdẹ lẹ́fẹ́ ní rí. bàbá ìjọ bá mi wá kò ṣe sí ẹjọ ẹjọ mo bẹ̀ lọ́kọ mi nífẹ̀ẹ́ mi bí ìṣàánú mi. ọ̀rọ̀ bá dé báyìí náà lẹ́mọ̀ ṣẹ́jú pẹ̀pẹ̀sẹ̀ ló ń gbẹ̀ ń jayé ọ̀hún náà nísìn ìpàkọ́ yín la rí lọ àwọ̀ gbọ́n dá sí. Ah, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe n ò mú dá ọ lójú o. ìtọ́run lawọ́ bí ọ̀gọ́ tí wọ́n fẹ́ gbọmọ lọ́wọ́ rẹ̀ n ò ṣèlérí fún ọ. bọ́jọ́ bá ti pé ọ̀rọ̀ àgbò funfun báláwo ńlá ìṣètùtù inú lágbìyànjú láti fi ra ẹ̀mí ọkọ rẹ̀. báwọn olùmọ̀lẹ̀ bá tẹ́wọ́ bá ní o n ò sọ pé kò sáré dájú mbẹ́ o bákan méjì ní o. ẹlẹ́dàá mi àjẹ́kì ti gbà. ìmú ni wọ́n bá ìbọn ọ̀run ẹni ó gbọ́ bẹ̀ lé. tó láyé o ètùtù ajé mo mú wáyé o ẹ̀yin ìyá mi ọ̀dẹ̀mùdẹ máa gbọ́ ọlọ́yún bẹ̀rẹ̀ alágógódé mo mú ètùtù ajé yìí wá mo fi rọ́pò ẹ̀mí bọ́lájí ọmọ abẹ̀ní kò gbọ́dọ̀ kú o ó dèwọ̀ ẹ̀tẹ́wọ̀ ẹgbàá. ẹbọ ti fín ètùtù sì ti gbà igun ti gbẹ́bọ ròde ọ̀run àkàlàmàgbò ti gbẹ́bọ ìsálúayé ẹ ṣeun ẹ ìwò ọ̀gbìn lẹ́m̀bẹ́ ọ̀rẹ́ pé àwọn èkejì rẹ ẹ wá gbé lọ Jésù. ṣé tó bá fẹ́ kọ́ ọ kú yọ padà wá torí à ń tọ́ gbogbo rẹ̀ nísì ọ̀ràn ẹdú ọ̀ràn ẹdú ìyàtọ̀ jẹ́ ìtọ́jú oko inú. olúwa fi mí dára rere ìwọ ló pa ọkọ mi ìwọ ló pa àbúrò mi àmì ah, ṣé bó ṣe jẹ́ nù. ọlọ́pàá lóòótọ́ bẹ́ẹ̀ ni. ẹ wo bàbá nǹkan tí mo fẹ́ báyìí mo fẹ́ kí bọ́lájí kó máa tẹ̀lé frank lọ. lọ síbo. ọrùn ni ọ̀rọ̀ ló ń sọ. lọ mi ò lè sọ̀rọ̀ èmi tí èmi ní bàbá gbẹ́jọ́ bàbá tẹ pé mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ ó mọ bí mo ṣe dolówó ó mọ bí mo ṣe dọlọ́lá bàbá tèmi lélẹ́yìí so àwọn ajókòó a máa wò ni a máa fa bẹ̀bẹ̀ fẹ́ràn tẹ́mi dẹ̀ máa lọ sọ̀rọ̀ náà o. wo ọkọ tèmi ò ní kú ikú kúkú kankan bí kò ṣe iye. ń bàbá rẹ à ń ra bàbá lójijì ní ìsìn wo kò lè bá ọ lọ bì kankan bó ṣe wí èrè iṣẹ́ ọwọ́ rẹ nìwọ jẹun ó kàn dùn mí pé ìdílé tó ọkàn bu ọmọ lọ́wọ́ ọmọ tó ràn lọ́rùn ni náà sì jìyà tiẹ̀ wò ó ìwọ ń tiẹ̀ ọ̀rọ̀ oyún tó ọba wá ń dò ní nítorí ọkọ rẹ lóyún rẹ sì bàjẹ́ hmm? pàṣípààrọ̀ ńlá sí a fi ẹ̀mí oyún tí ń bẹ́nu rẹ a fi ra ti ọkọ rẹ padà ni ah! èèyàn gbàmù ò lè bá wọn gbé ọmọ igbó mọ́. bàbá mi ò ní bímọ mọ́. tó o bá gbọ́ pa wọ́n dàgbà tó sórí òrùlé ni. gbé mo gbé. ètò kẹlẹ rẹ ṣe àwọn adopt ṣùgbọ́n mi ò ní ìdílé fẹ́ràn mi nígbà tó ń sọ. ìyáàrùn tó o bá gbọ́ lẹ́ǹkùlé lẹ́yìn mú sùn lókè kì í sọ ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ̀ mọ̀ pé àìkọ́jú tùlú ọ̀ràn bàbá kan lójú lọ́nà ìgbà rẹ̀ òkun kòkó gbogbo ẹni tó bá gbọ̀nà ẹ̀rú láti wá ọ̀la lálàá ni ọba pàdé mẹ́ bẹ́ẹ̀ ni èyí ò lè bímọ mọ́ tiẹ̀ àdánwò kan lọ bọ́ba sì dọ́rùn náà yóò tún lè jíṣẹ́ fọlọ́dúnmarè ah. ìwọ tó pàdánù ọkọ náà èjì ayé nù bí wọn náà bá dọ́rùn ọ̀rọ̀ jọ irú èmi ń sẹ̀ báwo ìdájọ́ mi ṣe máa rí tí mo bá dọ̀rọ̀. èmi ò lè sọ ṣé ọmọ mi dání tó bá ń lọ ni. bàbá ẹ̀yin tẹ́ wá ń ṣe owó yẹn fẹ́ everybody tẹ́ wọ́n everybody ṣe kú kí ló máa ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ bá dọ̀rọ̀. kí n tiẹ̀ mẹ́ wo gbọ́wọ́ mi ṣe mẹ́rin mo gbó lọ́wọ́ yín ẹ̀ mo gbó lọ́wọ́ yín gbẹ̀ wá èmi ò gbowó mọ́gbọ́n ńgbà mo sì ti ṣe fún yín tán mo mọ́wọ́ mi mo fọ́ ó sì mọ̀ mo kọjú sólódùmarè ìpẹ́tọ̀ orí mi o àwọn olè ní àwa o jẹ́ ń kájú wọ́wọ́ o bí n bá lọ sọ́dọ̀ olódùmarè báyìí ìlú àti fani èyí bá. ọ̀nà ẹ̀bùrú ọ̀ẹ́ èmi ò ní báwọn gbọ́nà ẹ̀bùrú láyé. tá a bá rìnrìn àjò láyé o ẹ bá jẹ́ aṣọ náà gbà. ní báwọn bọ̀nà.